Well, that is the current economic situation in Nigeria. Gbogbo èèyàn ló ń ríran níbi tí nǹkan ti le pátópátó ẹ káàbọ̀ sórí ètò wa ní àṣálẹ́ mo kí wa pé ẹ tún kalẹ̀ gbogbo ẹ̀yin ará ilé rẹ bá ṣe ń wọlé ẹ máa bá wa pín ètò náà kí ó lè kárí ẹ mo kí wa pé ẹ káàbọ̀ lórí ètò Koiki Media. aládé adé adúláwọ̀ àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri èèyàn mú olùlú ọ̀nìmọ̀. Koiki Media àwa là ń gbé tó lárugẹ ẹ̀jẹ̀ tó kojú òun ìwà mọ̀nyẹ́ni. tó pé kí ọwọ́ ti wá máa ní. ọmọ ìjẹ̀bú alára mi ló ní kí n máa ké tata kó ike mi dá ọlọ́lágbájú wà mí. máa bá ṣẹ̀rẹ̀ lọ. ọmọ yorùbá nìyẹn ọmọ yorùbá àtàtà. ń gbádùn rẹ ọmọ ìjẹ̀bú alára mi lọ́wọ́ mi dé wọ́ọ̀. àjèjì tó bá wọ̀ sájòjì ò gbọ́dọ̀ wọ̀ àjèjì tó bá wọ̀ bẹ̀ àìbẹ̀rẹ̀ ní bọ̀ra. lọ́mọ náwó òyìnbó tó dé ìgbà tó yìnbó dé o ọ̀nà lẹ́nu pọ̀ sí o lórí kìnìjà sáwà ní bàbá. yìí mi jà àwọn ní bàbá. lórí kìnìjà àwọn ní bàbá àdáńtọ́ àtọ̀rọ̀ rẹ̀gẹ̀dẹ̀. àwọn ni bàbá. àwa là ń gbẹ́tò lárugẹ jẹ́ kájọ gbọ́ o. àwọn ni bàbá. àkújà fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. ìyá mi gbà àwọn ni bàbá. ọmọ olúwa ni wá o. tọkàntọkàn. bàbá tí ń wọlé ẹ máa bá wa pín ètò náà. do that to your doorstep. ẹ máa bá wa pín tẹ bá ṣe ń wọlé mo kí ìyá tó bí mi lọ́mọ ìkálẹ́ náà ọ̀tún látẹ̀mí tọpẹ́ mo kí yín bàbá wa dé níyì akéem waris sinadu ṣára ti yè mo kí sí dọ́là mo kí gbogbo ikó ìkíni area followers mo kẹ́yìn torí tiktok mo kí bàbá kí tó yẹ. ẹ máa bá wa pín káàkiri ibi tó bá yẹ kó lọ Yorùbá nation no going back. a kì í ṣe oníṣẹ́ ìta. bàbá wa kẹ́hìndé sàlámì mo kí ẹ káàbọ̀ sórí ètò mo kí ẹgbẹ́ GR1 mo kí gbogbo àwọn ọmọ ìlànà ọmọ òdua à ń kí àwọn afẹ́nifẹ́re náà àti àwọn ọmọ APC àti PDP ẹ káàbọ̀ sórí ètò ẹ jẹ́ ká tún ṣíra wa lóye lálẹ́ yìí ẹ káàbọ̀ sórí ètò bàbá wa kúnlé ṣìkà ẹ kálẹ́ sà ẹni tó báyìí tí pe ẹ sáré pe ẹlòmíì lè ti sùn ní nàìjíríà ẹ lọ jí wọn àsìkò orúkọ la wà yìí àsìkò tó yẹ ká máa sùn kọ́ la wà yìí today but later. mo kí wa lẹ́ǹkan sí i pé ẹ káàbọ̀ sórí ètò. understand the hardship you face. I wish there were other ways, but there is not. Well, you wish there's another way, but there's not. Kashisha, Kashisha, Kashisha, Kajola, ìṣọ̀kan àtòmìnira. Ìkẹjẹ ká máa lépa, tẹ̀síwájú, ọ̀pọ̀ ilé, àtòhun tó dára, ọmọ òdìwà dé bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. èèyàn mélòó ló lè kọrin yẹn láì tí sọ pé ẹ jíwèé wò èèyàn mélòó ló mọ̀ ọ́ kọ́ ọ èèyàn mélòó ló mọ orin yẹn kọ mo kí wa lẹ́ẹ̀kan sí pé ẹ tún káàbọ̀ sórí ètò wa ètò tí a ti máa ń kọ́ra wa ní ìdí tí Yorùbá gbọ́dọ̀ kúrò nínú Nàìjíríà ẹ mọ̀ pé tá a bá ti ń wọlé báyìí a máa ń play oríṣiríṣi àwọn kankan just to settle down náà ni èyí tẹ́ wà nílé ẹ má bínú torí pé data lẹ́ ń lò tẹ́ bá lè máa download fídíò wa ẹ máa download ẹ ẹ ó ṣe kókó ẹ máa bá wa download ẹ ó dá bàbá wa kẹ́hìndé òsèlè ẹni fi account number ránṣẹ́ ẹ ṣé gan ni ẹ fi fún wa lọ́wọ́ christmas nìyẹn thank you so much wọn kẹ́ ti pè mí títí ẹ má bínú it's been a very busy day and busy week as usual bàbá wa ọ̀rọ̀ fọ̀ boss that is why you need a fully restoration in freedom we need nothing but freedom bẹ́ẹ̀ ni freedom la need bọ̀ká tó gba freedom yẹn ẹja kí olóyè gbowó dáadáa iṣẹ́ kan tẹ́yin lè bá wa ṣe ni pé kẹ́yin náà bá wa pín ètò yẹn kí ó lè kárí ilé mò ń ka kọ́mẹ́ǹtì yàn kan ní ṣe bẹ́ẹ̀ sọ pé Yorùbá Nation máa bọ́ sí ẹ wá ń tàn wá lára àwọn tí wọ́n mọ̀ pé Yorùbá Nation máa wáyé but nígbà tí ìrìn àjò yẹn ń lọ bó ṣe jẹ́ kó lọ ó ní oríṣiríṣi nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin méjì tí a bá ní Yorùbá Nation máa wáyé ṣé yorùbá country ṣé kò beautiful before nigeria ìyẹn mo fẹ́ ká gbé wò ní alẹ́ yìí ẹ bá wa pín ètò yẹn ṣe àṣẹ ń wọnú ètò ni ẹ já gbọ́ eléyìí mọ́ ń bọ̀. kí wa pé ẹ bọ̀ sórí ètò wa ẹ já tún gbọ́ ilé lẹ́ẹ̀kan sí i. sọ̀yà ò ríran bàbá yín láàrin ìdí omi kó síná ká sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòó welcome to our transmission mo kí Silver Badmus mo kí Jerome Femi. Eh, àwọn ẹ̀gbọ́n mi méjì tí mo láǹfààní àti pàdé lénìí nígbà tí mo jáde kọlọ́ọ̀bẹ Elédùmarè kò nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ náà ṣe nífẹ̀ẹ́ wa mo kí mọ́mì wa tí mo pàdé náà NBE ní event tí mo lọ kọlọ́ọ̀bá wà pẹ̀lú yín àti bàbá wa eh, gbogbo àwọn tí wọ́n bá ń rí wa lójú títì tí ẹ bá ń yẹ wa sí. Si tẹ́ ń dúpẹ́ pé ah Mr Koiki ẹ̀yin ni mo rí àdúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run máa dúpẹ́ fẹ́yìn náà torí pé ẹ̀yin gangan lẹ́ ń jẹ́ kí egungun wa máa le kokoko pé iṣẹ́ ta gbé dání in tó wọ́tẹ̀ ni atutu débi a ṣe ń dé lálẹ́ yìí o tẹ́ bá jẹ́ pé àkọ́kọ́ tẹ̀yin máa darapọ̀ mọ́ wa lélẹ́yìí ẹ àkọ́kọ́ fi tóra wa létí pé rédíò tí à ń sọ̀rọ̀ ẹ̀ transistor radio ó mà ti délé ẹ jẹ́ a gbọ́ ìntọ́ sọ nípa ẹ̀ ká tó máa tẹ̀síwájú. kò látàárọ̀ a ọjọ́ ti rí lórí ìyàjọyàwó ló ń dé sí ètìgbò wá gbọ́ tó padà sí ẹnu iṣẹ́ olú àyè arákùnrin fẹsẹ̀ mi. wà láàrin àwọn fúlàní darandaran tó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ti ṣekú pa àwọn àgbẹ̀ mélòó kan ní ìpínlẹ̀ kan ní ìpínlẹ̀ ọ̀yọ́. ìkúnlẹ̀ abiyamọ o. ròyìn náà ló ń ṣàlàyé àwọn ọ̀daràn tí wọ́n ní ìwúlò fara sí àárín àwọn darandaran tó wà ní àgbẹ̀ ah! kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ni wọ́n ti ṣekú pa àgbẹ̀ kan èyí tó ń bẹ nínú oko níbi tí ó tó sì ro oko rẹ̀.

yorùbá ni bí ṣe ń ṣẹlẹ̀ yẹn ń sọ ah, àbí má fọwọ́ kàn o má fọwọ́ kàn rédíò lè ṣe tó lè fọwọ́ kàn yorùbá nation rédíò lélẹ̀. eegun hmm? èyí mo sì sọ fún ọ hmm. ó sì mọ̀ pé báyìí la jọ jẹ́ so yẹ kí ọ̀rọ̀ rédíò yìí hmm. kó o má jẹ́ pé tèmi àti kò tí ì pẹ́jù wọ́n jẹ́ ń tọ̀ gbàmú ọ̀ràn bá eléyìí tèmi ni sórí yorùbá nation rédíò yìí bó ṣe rí yìí sórí n tó ń wò ń iná tí mò ń tàn tí mo fi ríran lálẹ́ ni kò tí ì yí ọ àǹfààní tí mi lára mọ̀ pọ̀ gan so <laughs> onítòkè rẹ̀ yìí tó òrùn bá ti ràn tí mo gbé mú òrùn yóò ṣáájì rẹ̀ èmi ìfowó ra bá jìrì o <laughs> so tó rí wo bí níbi mo ti ń cháàjì fóònù mẹ́nu hmm. ọwọ́ á ìyá ọ n ò lè yọ lọ́ra jì. ní padà ra tèmi kó o fẹ́ lè fún mi kí n mo ti ìwà àpẹ́jù ò lólè. mo fẹ́ràn rẹ̀ ju ìyàwó mi lọ bó ṣe rí nu yorùbá nation rédíò tiwantiwa ni ayé ti dáadé ọlọ́ra tiẹ̀ ni hmm. Hmm. àwọn wàá rí bó ṣe rí nu sọrí pé ìwọ náà ti ń gbọ́ yàjò yàjò inú yóò ní fẹ́ dànù ìwọ̀n àgbọ̀ yàjò yàjò yóò bá kú oríire yóò wá kú oríire yóò wá kú oríire ìwọ náà kú ìrora oríire tó o bá ti ra jẹ mọ́fọ̀ọ́kàn. ọmọ ọkàn ọmọ ọkàn yorùbá nation radio. kankan nu yín lẹ́yìn tí mo àkàlù ẹ̀ lónù kí ni ibi mo fi sí tẹ́lẹ̀ kọ́ yìí wọ́n ṣe bọ́lúwa rẹ̀ òní mọ̀ ṣe ni tí wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ kankan nu yín bẹ̀ ọba bá yín mo bí mo sì ti mo sì kọ́ wọn mo wọn mo jìyà lórí wọn kọ́ làwọn ọmọdé yóò jìyà lọ́wọ́ ọ̀dà ta nínú àwọn aránsádìs àlòkò báyìí wọ́n mọ̀ tún ní wọ́n ti pa láńdẹ̀. láńdẹ̀ ẹ wá kọjá jíjẹ́ ni wọ́n bá aránsádìs kọ̀kúkú ní gbọ́ngbà tí ó rìn rédíò àbí pariwo ah, eh, eh, eh, bá a bá kọrí àparò ajá wọ́n mo ti ń pe gbogbo àwọn tó bá ń pè ọwọ́ ò tó ń gbọ́ lóyìn tó ń gbọ́ tó ń gbọ́ wọn gbọ́ wọn á tó ah! tún gbọ́ tó tún gbọ́ òtún gbọ́ pa gbogbo èèyàn tán nílẹ̀ yìí wọ́. mo lè ní àṣírí. mọ́mọ́ jò ó jábọ̀. yóò bá lé sẹ́rẹ̀. mọ́mọ́ jò ó ó ní o ah! mo ní wọ́n bá ń gbé bẹ̀ ní. sẹ́rí ọ̀nà oko tí mo lọ. eégún lọ́dà ń padà pọ́nà ọ̀dà o. pé ah. wọ́n láwọn ará abí tó ti bẹ̀rẹ̀ sí í pààyàn. Ah. ó ní máa lọ lé. Ah. wọ́n á yẹ̀wò tí wọ́n ń gbọ́ lẹ́yìn náà ń gbọ́ yìí. àwọn ìlúsì ni wọ́n àwọn agbésùnmọ̀ mi kú wọ́n kọ́ làwọn kò rí wọn ni. tó o láti ìgbà táwọn ọmọ yìí ti gbé kinní ìránṣẹ́ sí mi láti ìlú èkó hmm. kò sí ti ń gbọ́ bẹ́ẹ̀ ẹjẹ mi ó bá báyìí tọ́jú eléyìí tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ ń tún gbé jáde. àdìsá bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ báwo gbọ́gbọ́gbọ́gbọ́ kí ló wọ̀ gbé lọ. èmi ṣe bí àwọn ọmọ tó ẹ bọ̀ ṣiṣẹ́ àdìsá ẹ bọ̀ ṣiṣẹ́. kí wọ́n lè wá mi kiri síbẹ̀ wá ní mọ́ gbé kí lè wá mi kiri sí. àwọn ọmọ fúlọ́fù ọkọ ni ah. wọ́n wọ́n ti wà yìí kí ní ẹ̀yìn àṣemílẹ́tì tí ẹ̀wọ̀n fóònù fóònù. ẹ wo bó ti wà yìí tí n bá tí wọ́n fi wọ́n fi finá tó náà lè. wọ́n ṣáàjì fún mi. wọ́n fi finá sí wo bó bá ti di pé òun wà ní ìtìlú ẹ kí ló kọ́ bọ́ bàbá ilé òkè òdò náà mọ́ sọlá tó sọlá sọlá ni sọlá ni sọlá bí wọ́n ti ń sọ inú bí wọ́n ti ń sọ inú ń bá ti gbé wájú ìta fún mi fún mi náà kò kó òun. Yorùbá Nation Radio TV ohun àlàáfíà. Wow, Yorùbá people, beautiful kingdom kó tó di pé wọ́n da gbogbo ẹ̀rú. Ẹ̀yin tí ẹ bá fẹ́ Yorùbá Nation Radio Transistor thirty five thousand naira and i'm sure pé gbogbo àmà mọ̀ pé the cost of living in nigeria and inflation has gone up price of it kọ́ nìyẹn tẹ́lẹ̀ but because things have changed rapidly in the last months of even this administration so only lè ta ní twenty thousand tọ́nà fi ta mọ́ because the cost of the logistics and the dollar is not helping that is the reason why uh, it is only presently in the southwest territory kò sí nínú Amẹ́ríkà kò sí ní UK but ẹ bá rà ní ilé wọ́n lè fi ránṣẹ́ sí ẹ̀yin tẹ́ wà ní òkè òkun tẹ́ bá ti fẹ́ ẹ reach sí àwa tí a wà lẹ́yìn kí a lè fún yín ní details ibi tí ẹ ti máa àwọn tí ń sanwó àwọn èèyàn tí ń sanwó tó ti ń ra o kò dẹ̀ pọ̀ nílẹ̀ for now they are doing the next batch first come first serve ni in the future even though I gotta explain this, it is currently running on the short wave. But in the future, tí mo mọ̀ pé kò ní pẹ́ mọ́, in tó lè mọ ọmọ Yorùbá gbélé jáde ah, ká tó tún ṣe ìgbà díẹ̀ sí we will be able to have alábìnú we will be able to have the FM one. Ah, ṣèbí ìgbà kan náà wọ́n ní Kudirat radio ibì kan ló ti ń jáde tí gbogbo ọmọ Yorùbá dẹ̀ ń gbọ́ ẹ̀yin kọ́kọ́ ra ilé yìí kẹ́kọ́ máa fi gbọ́ transmission ní tìjọ́ Saturday àtijọ́ Sunday which is just one hour um, there is no link it's just a contact number ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà wa ẹ pè wá eh, ẹ pè wá àwa sọ bẹ́ẹ̀ ṣe máa ra bẹ́ẹ̀ ṣe máa dọ́dọ̀ yín kò sí link tẹ́ bá fi download link ẹ̀ fún apps ẹ lọ sórí app store ẹ̀rí yẹn download it's Yorùbá Nation Radio and TV ẹ̀rí orí olókun lẹ́yìn you can download the apps where you can listen to the you know, radio through the online portal from Monday to Sunday seven days a week three hundred and sixty-five days a year but the present um, radio tá à ń sọ̀rọ̀ yìí eléyìí ni fún live transmission there is difference between the apps and the online i mean the online and the actual translator so ẹni tó bá fẹ́ máa gbọ́ rédíò mi ìjọ monday títí dìjọ sunday ẹ lè download apps bó tó bá ti ń di alẹ́ ẹ̀hẹ́n tí gbogbo wa ti mọ̀ pé ní táìmù báyìí o olóyè máa sọ̀rọ̀ níbẹ̀ ni o bàbá kítóyè máa sọ̀rọ̀ níbẹ̀ ni o wọ́n máa gbé àlejò wa ni o ìyẹn máa máa wáyé ní ìjọ sátọ̀dẹ̀ẹ́ àtijọ́ Sunday for one hour. We will break the genes. It is just the beginning. It will get better. It might not be perfect as many of us want it. Perfection ni gbogbo wa ń wá nínú Yorùbá nation but ẹ lè rí perfection because àìtí ah, the country yẹn we don't have a country yet but nígbà kan rí àti ní country tó ń pè ní Yorùbá kingdom nígbà kan rí we have a country called Yoruba Kingdom. But today, àìtí ní kingdom yẹn ìtaní ni a ní southwest Nigeria tí ó ní gọ́vùnà ní gbogbo ẹ̀ka láti Kwara títí dé Lagos wọ́n ní House of Representatives wọ́n ní senator tó ń represent wa ní state kankan at least nínú state kan ó dà pé mẹ́ta ni wọ́n if I'm right because a mọ̀ pé lógùn state Yayi Gbẹ̀ngà Daniel àti Amosun tẹ́yìn náà bá rántí ti state yín ẹ bá ń fi sínú comment section ta ló ń represent yín ẹlòmíì ò tẹ̀mí tó ń represent wọn ní state so ẹ̀yin tẹ́ bá fẹ́ transitor radio iṣẹ́ tìyẹn ń ṣe apart from the fact that ó wúlò fún oníná mọ̀nàmọ́ná oní torchlight ẹ lè recharge ẹ pẹ̀lú solar ẹ lè charge ẹ nínú iná ẹ lè lo battery ó ní bluetooth ó tún ní usb plot advantage usb yẹn ni pé let's say pé mo send eléyìí séyàn nísìn ẹ tẹ́ bá connect ẹ mọ́ gbogbo àwọn programs táwa ń ṣe nísìn maybe in the future we will also have it on a flash drive ẹ connect ẹ mọ́ rédíò yẹn ni a máa dún ta ta ta ta ta so all these but it also involves a lot ṣẹ́rí àwọn tó ṣiṣẹ́ tí rédíò yẹn débi tó dé yìí ó yẹ ká dúpẹ́ ká yìn wọ́n ká dúpẹ́ lọ́wọ́ wọn because in any project you don't give up just like projects like Gbedani Yoruba Nation project I just got to my house just about an hour ago I could have decided to go and sleep tí bá sùn kò kúkú sẹ́ni tó máa wá jí mi pé Kóìkì à ò jáde lálẹ́ yìí ni mo ti sùn lọ́sàn-án kí n tó kúrò nílé that means pé mo ṣì ní a bit of energy so tí bá kúkú jókòó náà tí mo ṣe kankan ó bẹ́tà kí n wà ní life bó jẹ́ èèyàn méjì mẹ́ta ló máa gbọ́ mi ẹni máa gbọ́ ẹni ò ní gbọ́ kò má tà ìwọ̀nba àwọn tó bá gbọ́ á ṣàǹfààní so that is the reason why tá à ń jáde frequently so irú rédíò tá à ń sọ yìí nísìn lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ní Mr Koiki ṣé ó máa ma ṣiṣẹ́ lójoojúmọ́ kò lè ṣiṣẹ́ lójoojúmọ́ because satellite ni short wave tó ń lò àti ṣàlàyé ìyẹn but ẹ mọ̀ pé onígbàgbé ni gbogbo wa ẹlòmíì kẹrẹ ntẹ́ máa ma wá ni ẹ̀ ń wá fault ẹ̀ ń wá loophole kí ló dé tí kò ṣiṣẹ́ láti jọ Monday di Friday èèlò lẹ́yìn fi kó sílẹ̀. Si tó lè fi ṣiṣẹ́ látijọ́ monday títí di friday àbí títí di monday títí di sunday mobile phone tí gbogbo wa jọ ń lò tájọ́ fi ń sọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí satellite phone àwọn military àtàwọn olówó ńláńlá ló ń lo satellite phone ó dẹ̀ nídìí tó ṣe ń lò because signal ò lè tán lórí ẹ̀ láéláé àfi tí kò bá sí satellite yẹn lókè tó ń ṣiṣẹ́ ẹ gbọ́ mi dáadáa because a gbọ́dọ̀ máa ṣe àwọn àlàyé yìí lẹ́kùnrẹ́rẹ́ fọ́pọ̀lọpọ̀ many people ò dá kọ́kọ́ mọ̀ òkútù ní gbogbo wa àtèmi náà and that is the reason why tẹ́ máa wá sórí platform tí wọ́n máa máa ṣàlàyé tó máa máa fi nǹkan tó wa létí so lórí ọ̀rọ̀ rédíò yẹn ìdí tí àìtí ṣe fm because tá a bá ṣe fm probability bí wọ́n ti ṣe ṣàlàyé fún mi that the government will come after it as well federal government máa mọ ibi tó wà and they will pull it down and that means gbogbo investment ẹ ṣe sórí ẹ is gone but with satellite transmission kọ́ lọ sójú orú fùfú kọ́ máa lọ wábi tó wà kọ́ lọ sí space kọ́ lọ máa track ẹ̀. That is why it is different. Lóòótọ́ it is only few hours but tó bá di pé a bá ní funding tí funding wọlé sáwọn tó gbé tó yẹn dání èmi kọ́ mo gbé dání mọ́ nísìn ó ti wà lọ́wọ́ àwọn kọ́mítì kan àwa la bẹ̀rẹ̀ lórí Koiki Media pé a fẹ́ ṣe rédíò lọ́dẹ̀ sì máa dé lọ́jọ́ iwájú Koiki Media sì máa ní rédíò tiẹ̀ náà tó máa jẹ́ independent radio do you know how many radio stations tó wà ní nàìjíríà lẹ́nu so bẹ́ẹ̀ nǹkan bá sọ pé eléyìí tó ṣe yìí ẹ kò dá tó ó dà ẹ̀yin náà bẹ̀rẹ̀ tọ̀dọ̀ ti yín we don't need one radio Oríyọmí Hamzat ní rédíò i'm sure pé kò polówó yorùbá nation níbẹ̀ ta ló tún ní rédíò nú wọn Yínká Ayéfẹ́lẹ́ ní rédíò kò polówó yorùbá nation níbẹ̀ ta ló tún ní rédíò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ at least I'm given two tí eléyìí táwa ṣe eléyìí tá a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tí kò bá da tó fún taste tẹ̀yìn ẹ̀yin náà kóra yín jọ ẹ̀yin another group kẹ́yìn náà wá invest kẹ́ ṣe rédíò kẹ́ wá fún wa ní frequency ẹ̀ a polówó ẹ̀ because iṣẹ́ tí ọmọ Yorùbá fẹ́ràn jù ni pé kẹ́ ẹ máa criticize tẹ̀yìn ò lè ṣe we are very good at that ah irú rédíò wa lélẹ̀ tó ṣe yìí owó ẹ̀ ṣe wọ́n wọ́n tó yìí kí ló tẹ̀lẹ̀ kí ló dé ìtẹ̀fẹ́ nìyẹn tó bá jẹ́ pé Yorùbá country ti wà ní oh yes automatically a máa ní transmitter tiwa ó wá kó bàbá ńlá Fúlàní àbí ọmọ Ìgbò àbáwọn ọmọ Gàmbàrí àbí Chinese tó máa já wálẹ̀ but because àìtí ní country tiwa àwọn NBC National Broadcasting whatever wọ́ọ̀dẹ̀ ní fún yín ní license ẹ ṣe gan ni ìyá mi títí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kì í mà ẹ kálẹ́ mọ́ mi mo kí ẹ̀yin ìyá ọlálùbáríkà tẹ̀ ń darapọ̀ mọ́ wa mo kí gbogbo ẹ̀yin ajúnilọ àtẹni tó jù mí lọ àtẹni tèmi náà jù lọ à ń ṣíra wa níyè ni mo pàdé mọ́mì wa kan mo forúkọ bò wọ́n láṣìírí ní ìvẹ́ǹtì mo lọ lálẹ́ yìí she is also MBE ah wọ́n ní Mr Koiki adúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa ta ti gbé nílùú òyìnbó mọ́mí ẹ̀ náà ti wà nílùú for forty years bọ́ bá lọ sí nàìjíríà wọ́n lè fitin mọ́ láyé ni mo sọ because system yẹn tó bá ń sọ pé eléyìí ò dáa ẹ̀yin tẹ wà ń lé lẹ́ máa sọ pé ìyá ìlú òyìnbó lọ jókòó síbì kan wàhálẹ̀ ti pọ̀ jù bẹ́ẹ̀ ṣe ń sọ fáwa náà nísìnyí yẹn wàhálà yín ti pọ̀ jù lórí movement yìí àwọn mo èèyàn méjì kan lórí comment section mi lálẹ́ nígbà tí mo I read the comment especially tí notification bá wá tí bá gbọ́wọ́ lé àwọn méjì wọ́n wá jọ ń dàpara wọ́n ní ṣèbá sọ pé káwọn èèyàn máa padà bọ̀ nílé láti north pé irọ́ là ń pa pé káwọn èèyàn máa padà bọ̀ láti ilé ẹ rántí gbà kan ta ní káwọn èèyàn relocate ẹ máa padà bọ̀ nísàlẹ̀ even if it's not a full movement láti padà wá sísàlẹ̀ ẹ má fi gbogbo ẹyin tẹ ní tẹ fẹ́ fi jẹun ẹ má kó sí nọ́ọ̀tì mọ́ ọkùnrin nìkan nú wọn obìnrin nìkan wọ́n wá jọ ń dàpàrà lórí comment section mi ni o wọ́n jọ ń dàpàrà because lọ́kàn ara wọn wọ́n ní wọ́n scam ni wọ́n náà scam <laughs> mo wá rẹ́rìn níbi tí mo tí mo wà lórí bọ́ọ̀sì máa ah má ṣe o ah wàá skáàmù ni wọ́n ní kò lè yé wọn ẹ mọ̀ pé nàìjíríà fúnra rẹ̀ fraud ni so automatically an average yorùbá man an average yorùbá woman gbogbo wa ti ríra wa pé fraudster ni wa àwa gbèrú kan báyìí dání àwa jẹ́ pé ó máa dàbí ẹ̀fẹ̀ àbẹ̀rẹ̀ ìran Yorùbá ibi tó dáa dáadáa ni ọ̀pọ̀lọpọ̀ tẹ́yìn ọmọ tí wọ́n fi fi yé yín òun làwa fi ń ṣe ètò òun la fi ń sọ̀rọ̀ lójoojúmọ́ torí pé ihun tá à ń sọ níbí báyìí ó yàtọ̀ sí tí wọ́n ń sọ nílé in terms of the details of ọmọ Yorùbá ká jẹ́ so mo sì fi sọ̀rọ̀ lórí rédíò yẹn nígbà kan rí bá ti ṣe gbọ́ wọn náà náà ní rédíò tiwa ìdí tá a dẹ̀ ṣe ní rédíò yẹn tó ń ṣiṣẹ́ ní gbogbo àyíká Yorùbá òun ni pé we have a regional government gbogbo rédíò tó ń ṣiṣẹ́ ní Nàìjíríà lẹ́ni nísìn lábẹ́ òfin federal government of Nigeria ló wà bí bá apply fún license lẹ́ni pẹ́ fún mi ní wọ́n ní fún mi. bẹ́ẹ̀ni Yorùbá people are good in criticizing but they cannot do anything kò ń ṣe gbogbo wa but àwọn kan and it's also good because ṣẹ́rí tẹ́ ẹ̀ ń ṣe ni pé ẹ̀yẹ́ ṣá máa criticize àwa ṣẹ́rí ẹni tó sọ pé scam ni mò ń ṣe yẹn ẹ̀ ìwọ máa wọrí bí ṣe bá yín sọ̀rọ̀ nísìnyí títí dalẹ́ ìbáyìí wọ́n ti kó ọlọ́pàá jáde wọ́n ti kó sójà jáde wọ́n ti kó dss jáde láti lọ́ọ́ gba àwọn tí wọ́n kidnap mọ́jú ìjọ Saturday mọ́ Sunday kódà wọ́n ní Kogi ló ti lọ play broda mi kan tí ó ti fún mi ní update lé lórí wọ́n ní Kogi ni arákùnrin yẹn ti lọ play ló ti lọ ṣe juju artist yẹn wọ́n ní Kogi ló ti lọ kọrin ó ń padà sí base ẹ̀ l'Abuja àwọn fourteen ni wọ́n jí gbé ẹ máa sọ pé scam ni mò ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation wọ́n ti ní kí n má bu yín mọ́ wọ́n ti ní kó kí n má bu wọn mọ́ ìwọ ṣáà máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ẹni tọ́lọ́run bá ní ó máa gbọ́ á gbọ́ sórí ìwọ tó bá ní òní gbọ́ èmi ò pray pé kí nǹkankan ṣe ẹ o wo sórí ibi tí mo lọ lálẹ́ yìí kí ló rí níbí i'm sure pé gbogbo yín tẹ́ wo program yẹn mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ kì í wo àwọn program mi tó bá ti ń ṣe yorùbá nation tẹ́ bá láǹfààní ẹ lọ wo snake view gbogbo ti sórí tí mò ń wò yìí tó ń wò yìí black uk black businesses guide nígbà tí mo wọlé dé nísìn gbogbo copy mo máa fún mọ́sí mi náà lẹ́yọ kan mo ti bá yín mú kan wá màá ti bá ti wá sọ̀rọ̀ ìmọ̀ fún yín wà látàná màá gba ẹyọ kan èmi náà lẹ́yọ kan ṣòro ọmọ mi nígbà tí mo ti wọlé dé mo ti lọ fún wọn lẹ́yọ gbà ìyàwó mi gbà ọmọ mi ìwọ náà ìwọ gbà ṣọmọ tó fẹ́ ṣẹlẹ̀ mò ń prepare mind wọn pé a máa ṣe business nílùú èmi ọlọ́run ní jẹ́ kémi lọ ṣe business kankan ní nàìjíríà for now torí pé nàìjíríà táwa invest sí a gbọ́dọ̀ tún ṣe àwọn ọmọ tiwa lọ́kàn pé kọ́ lọ invest ní nàìjíríà mo sọ́rí wọ́n ti bí mi dá kí wọ́n encourage ọmọ tí mo bí pé nàìjíríà ni kó wá lọ invest sí láíláí no no no èmi àti mọ̀ sí mi àti ṣe mistake yẹn i'm sure many people have done that ṣe dẹ̀mọ́ reason ta ṣe lọ invest sí nàìjíríà òun ni pé because a yan ilé pé ta bá invest sí nàìjíríà a lè fẹ́ jẹ́ ká máa wá sílé and at some point a kò settle down because ilẹ̀ Yorùbá tá à ń fight fún is a very beautiful place but entity tó wà lábẹ́ ẹ̀ tó ń pè ní Nàìjíríà ó ti bà nǹkan jẹ́ tá a bá ń sọ pé Nàìjíríà ò gbádùn ẹ má rò pé ilẹ̀ Yorùbá là ń sọ̀rọ̀ ẹ̀ orúkọ yẹn tó gbélé lórí òun ló ti bà òun là ń try láti move kúrò so that kí territory yẹn kó lè progress ìwọ náà láàrin agboolé tó wà láàrin street tó wà àwọn ọ̀rẹ́ tó ti lọ bí àwọn travel ìwọ náà béèrè pé ṣé wọ́n ti attempt láti fi ṣe nǹkan kan sílé kódà bó jẹ́ kọ́kọ́ gba ṣọ́ọ̀pù ní pure water grandma tèmi nígbà tèmi wà ní phase two èmi sì wà nílé nígbà yẹn mo ti travel wọ́n ra freezer fún ìyá yẹn èmi ni máa ń bá wọn to omi yẹn a máa fi pákó sí báyìí a tò oríṣiríṣi size àwọn tó máa wá ra block tá a bá fi ṣe ká tó kí àsùbà láago márùn lọ́ọ́ ti máa dí lọ́ọ́ ti máa ní alájà àwa ta blọ́ọ̀kì yẹn fún wọn now ṣó mọ̀ pé if Nigeria bá níná twenty four hours right mo lè invest fún any one of you pé ó yá ìwọ náà ra freezer freezer ló wà níwájú lé mi níwájú mi báyìí mo kàn lè show background mi ni freezer wà lẹ́yìn mi báyìí kò ń ṣe fridge freezer o deep freezer mo lè torí ẹ̀ ra ẹyọ kọ̀ọ̀kan fún yàn márùn-ún pé kí n fi set up business fún yín ṣọmọ tó máa end up ti bá rà fún ẹ èmi ni tó máa ma sanwó generator tó máa ma fi power because wọ́n fún yín nínà twenty four hours nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ program yẹn nísìn mo máa ń torí reflection eléyìí ló máa ń wà lórí orí ẹ̀ màá wá yọ kúrò so that kínà yẹn lè bright imagine pé nígbà tí mo wọlé dé bí ṣe wá kí n tó máa kọ kí n tó máa gùn kébọ nu ilé mi kí n tó máa gùn kébọ kò wá síná ìyàwó mi ti wá dúró pé kémi wọlé dé kó tó tan generator because ẹ mọ̀ kò ń ṣe gbogbo àwọn yàwá yàtọ̀ sẹ́yìn tẹ́ ń lo kickstart mo kàn ń mú mo kí ẹ tí jẹ bàbá mo kí gbogbo ẹ tẹ́ ti ń settle down ìyá mi ti sí lọ láṣọ mo kí yín kẹ́ńtòsì mo kí ẹ ẹ tí bá ṣe rorúkọ yín màmá kí yín torí kíkí máa pọ̀ lálẹ́ àgbọ̀dọ̀ máa kí yín Mr. Adékúnlé Ramon mo kí yín ẹ máa comment ẹ máa share ṣó mọ̀ pé tó bá jẹ́ pé wọ́n fún wa ní iná fún twenty four hours tó ṣẹ́jú pẹ́kẹ́ wàá lè ta block fún ẹni tó fẹ́ lọ ta pure water àbí mineral tútù rèé èmi ò rò pé ṣe ń rí mineral tútù mọ́ because gbogbo ẹ máa ń gbóná nísìnyí ìbéèrè tó yẹ kó béèrè lọ́wọ́ ẹni pé ṣé bí ilẹ̀ Yorùbá ṣe máa máa lọ lélẹ̀ forever and this is more reason mo kẹ́ Clement thank you so much then ka comment Clement because èèyàn Koiki Media dáadáa ni kí ló dé tí comment mi wá sórí sixty five inch tv ni mò ń lò bẹ́ẹ̀ ni sixty five ni òun ló wà wájú mi bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ máa rí comment ni so sometimes àwọn ọmọ yẹn máa ń switch yìí comment section yìí kúrò so jẹ́ kí n ka ní láti ka comment lórí ti comment ní oṣù live chat so yẹ kó bí mo sì lẹ́sìn. kí ni Clement sọ ó ní I never fall into the trap of putting my cobble in Nigeria never Nigeria since my childhood ever the mud of my shoes drove my craze ẹni tó bá sì fẹ́ invest in Nigeria opinion tèmi lèmi sọ o èmi ò lè kò ń ṣe pé mo ò lè but chances yẹn ó ti slim gan nísìn a ti ṣe investment yẹn ààrẹ returns because àwọn tó wà níbi tí investment wà ní the other side ní port authority because kò sí nǹkan tó fi ṣe nàìjíríà you know you need you need a seaport or you need the airport ìkànnì méjèèjì ni èmi á wá send ẹrù àwọn kan wá wà nílé àtọmọ yorùbá o àtàwọn ọmọ ibo gbogbo àwọn tó wà ní different position àwọn wa máa fi òógùn ta wa àwọn á máa fi kọ́lé wọ́n máa fi tán wọ kò ń ṣe pé a ní kí gọ́ọ̀mẹ̀ntì má tax in tá à ń gbé bọ̀ but the whole system is corrupt. mo reason tí kò tí pick sometimes kò ń tètè pick yóò ṣẹlẹ̀ tó pick. ti ń la rìmọ́ọ̀tì mọ́lẹ̀ títí títí títí kọ́lọ́n kó ṣàánú ọ̀yà lọ sí the other side ọ̀yà kó máa le tó ẹ̀ ẹ̀ má bínú because mo lè máa screen ojú sójú tí ojú ti mobile phone yẹn. ẹ bá máa comment ẹ bá comment mo fi mọ̀ tó ti ok successfully connected ah technology ni kò ní parọ́ o máa pick me sin ó yẹ bá mi ju comment wọlé lórí Koiki Media ni o ẹ̀yin tẹ́ wà lórí Koiki Media Odùduwà backup channel ẹ̀ ṣe gan ni we are running two YouTube channel for now a sọ pé i need one thousand subscriber ẹ bá wa subscribe sórí backup channel wa so àtúnṣe link ẹ̀ lálẹ́ ẹ bá wa subscribe ehm, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí Koiki Media ẹ sì lè lọ subscribe sórí backup channel kẹwàá jókòó sórí Koiki Media tàbá ń ṣe program I need that one thousand and we only have twelve days left you know, for the end of the year kọ́lọ́n kó jẹ́ kí a ṣe ọdún lọ́pọ̀lọpọ̀ so a máa share link yẹn síta one more time lálẹ́ yìí ẹ bá wa gbọ́wọ́ lé ẹ click on the notification bell bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ làbí kí ló ń pè ẹ̀gbọ́n mi Frank Dudu mo kí mo kí ogbà ti Dublin mo kí ẹ̀yin ti UK náà. No so link yẹn ni mo ti ń ṣẹ̀ wọlé yẹn ẹ bá mi gbọ́ wọlé ẹ gbọ́ wọlé ẹ gbọ́ wọlé ẹ̀yin tá a wà lórí Facebook náà ẹ gbọ́ wọlé ẹ kẹ subscribe we need a thousand subscriber on the backup channel tá a ti ní one thousand then at least you know it helps me mo kí ẹ̀gbọ́n mi Akim Ayodele, mo kí bàbá Ọlábíyì Mutiu mo kí Mr Wahab Morufo ìjẹ̀sìn kọ́lé mi gbé dání o kò sí tó kàn mí pẹ̀lú ẹ̀sìn because ibi tèmi dé láyé mi nísìn at forty plus ò bá ṣe christian mhm, ò bá ṣe hindu mhm, ò bá ṣe anything ó dà ò bá jẹ atheist but èyí tó kàn mí ò ní pé àwa ọmọ yorùbá a ní culture tiwa culture wa a gbọ́dọ̀ pọ́nlé kò dí ẹ̀sìn kankan lọ́wọ́ ò bá má kírun wákàtí márùn problem tiẹ̀ nìyẹn mo kí láti ẹ̀gbọ́n mi bàbá ó máa tójọ́ mẹ́ta ẹ̀gbọ́n mi Sunday láti Atlanta ẹ gbúrò mi àbí èmi náà gbúrò yín ṣé kò sí mo kí gbogbo àwọn Celestial ó dà pé white garment ẹ̀gbọ́n mi yẹn lọ mo kí yín mo kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri ẹ̀gbọ́n mi Theophilus mo kí yẹn káàbọ̀ sórí ètò eh, preambles la ṣe wá àìtẹ́ tí wọ́n nu program rárá mo ṣe ń ṣe preambles ni so tí bá ṣe ń ṣe preambles mo ti wọnú the real conversation n tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí British colony British Empire òun ni mo tún fẹ́ sọ̀rọ̀ lé lórí bó mo kàn fẹ́ kó yé wa tẹ́ bá wo àkọlé ètò yẹn mo lè máa dìde fún few seconds nísìnyí mo ní láti lọ sókè mo ní late night Yorùbá was a beautiful kingdom ó dẹ̀ ṣì wà very beautiful but ó ti ní ìpalára tó pọ̀ kò ń ṣe pé àwọn gómìnà yẹn ò ń gbìyànjú à ń rí gbìyànjú wọn but ìgbìyànjú yẹn dàbí ìgbà tẹ́ pé ìgbín tó kàn rárá ẹ̀ tó rọra ń tẹ̀ tẹ̀tẹ̀ by the time táwọn máa fi ṣetán nísìn by the time táwọn máa fi ṣetán ọmọ wọn ti di olówó rẹpẹtẹ TikTok ti freeze àwọn tó ṣẹlẹ̀ so but one thing is Yorùbá country as much as ọmọ Yorùbá expect pé the way ta yẹn pé ó yẹ kó ti dé lọ́la but some of you also must remember that ìlú ta ti fẹ́ kúrò nínú ẹ̀ àwọn náà fẹ́ jẹ́ ká lọ. ẹ jẹ́ n refresh tiktok yẹn ó ti freeze dẹ̀ láti charge fóònù yẹn gan bọ̀ mo ń charge fóònù kan ní kitchen bẹ́ẹ̀ sọ ma lọ mú yẹn jáde ẹ̀yà. Okay, resume. Let's see if it comes back. Ẹ má bínú ìtẹ́ wa lórí okay ó ṣì ń load lọ́wọ́. Ẹ má bínú ìtẹ́ wa lórí TikTok. Yeah, ó ó àmọ́ tó ṣe Okay. ká ó ṣá ó hang ni. Yeah, I am fine. God bless you and your family in Jesus' mighty name. Ẹ ṣe gan ni. Àdúrà ta nídìí jù náà ni. Mo kí ẹ innovate. Báńkì ìyàwó àtọmọ ó ní ìyàwó àtàwọn ohun lọ́jọ́ máa ń wo program mi mo kí bàbá wa dé wálé mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń rí wa àtẹ̀yìn tí ẹ má bínú gbogbo ẹ̀yin tá a wà lórí tiktok kìíní ẹ̀ ó freeze ni so mo refresh ẹ̀ ẹ̀ ọ̀pẹ́ lómi máa máa rí wa wọ́n ti ń rí wa nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ pé akíkanjú ọkùnrin ni bọ̀bọ́ yìí ẹni tó ń sọ̀rọ̀ báyìí wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ ni tó rí ẹ mọ ibi tá a dúró sí ẹ dẹ̀ mọ ibi tá a ṣe dúró sí but for the fact that because there is a lot of things that happened in the last three years of the movement àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ má bínú ẹ̀ lórí tiktok ní ẹ̀ freeze ni wọ́n wá mo kí bàbá wa ṣeun làwa ẹ wá ń ṣe bẹ́ẹ̀ ni tó rí wa tó mọ̀ wá mọ́ ẹ̀yin ni ọlọ́run nìyẹn it doesn't matter because that is how life is àwọn kan ní ẹ expectation àwọn àwọn ò rí result wọ́n á rò pé lóòótọ́ àìtí rí result lóòótọ́ àìtí rí because result àfẹ́rẹ́ ni pé kọ́sọ́pá ti gba Yorùbá country àìrètí rí result yẹn ṣẹ́rí gbogbo àwọn the other side ọ̀nà àti gba country yẹn awareness làwọn náà ṣì ń ṣe as far as i'm concerned mo máa ń lọ́wọ́ program wọn but i don't want to talk about them i sit there i see the analysis they are doing Is the same analysis tèmi machine, ń ṣe làwọn náà sì ń ṣe kò make any difference because as far as i'm concerned wọn ò ní sójà wọn ò ní ọlọ́pàá wọn ò ní custom wọn ò ní dss wọn ò ní navy kí làwọn oríṣiríṣi other security tó wà nàìjíríà wọn ò ní gbogbo yẹn ẹ wá ní ẹ gba country ẹ wá ní ah, ọmọ ẹ má tẹ̀ kí mo dẹ̀ fi máa rò rárá ẹ wọn tó ń pè country ni country làwa sọ di toothpick àti mọ́ínmọ́ín country ibi tí mo lọ lénìí lálẹ́ ìfẹ́yìn tẹ́ bá follow mi former mayor wà níbẹ̀ current mayor wà níbẹ̀ councillor tó wà níbẹ̀ wọ́n tó mẹ́ta so nígbà tẹ́yìn bá sọ pé ẹ ti wá gba ẹ ti gba country ok báwo lẹ ṣe fẹ́ take out gbogbo councillor tó wà ní one hundred and ninety one local government àwọn ọmọ Yorùbá táwọn bá sọ̀rọ̀ gan sẹ́ẹ̀ ojoojúmọ́ ló ń bọ̀ àwà ẹ̀yin wọn tún sọ pé ti gba country so what I see what they are doing is that it's good pé ká máa dúra wa nínú pé country yẹn ti fẹ́ dé but in the real sense kò tí ì sí country kankan tó ń pè ní Yorùbá nation ó ti wà rí before 1914 ó ti wà rí nígbà tá a tẹ̀ ní regional government but pé kíyàn kan wá ní ní 2023 ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀ ẹ̀yin àti gbàlúwa àti ìgbàlúwa Tinubu dẹ̀ ń rán ní operation Nàìjíríà ẹ mọ mọ́ pé Nàìjíríà ni Nàìjíríà ní ẹ̀ka káàkiri gbogbo àgbáyé Biafra gan níbi tó ń ṣiṣẹ́ dé níbi tó ń ṣiṣẹ́ dé lálẹ́ Simon Ekpa lè sọ fún mi pé àwọn ní àwọn ti ní twenty countries tí wọ́n ti ní office base sí they are working hard to make sure that they have offices office lọ́sìn ni which is like a center fáwọn ọmọ Biafra láti bí àwọn fi báyọ̀ sọ̀rọ̀ ẹ̀yin ò tẹ̀ set up gbogbo nǹkan sí ìta ẹ̀ wá ń sọ̀rọ̀ àwa ará àwọn tó wà lábroad ọmọ I'm not gonna mention the names but I mean their names there on that platform there but mo kàn fi jẹ́ kó yé àwọn Yorùbá pé ǹjẹ́ mo tó ń pè country ṣá do you know what they call a country? okay àti àtìgbà country so the same people wá lọ́lé lára wọn á lọ́lé ẹ̀ wá dọ́dọ̀ immigration ok kàtẹ́ sọ pé ẹ̀ ní Nigerian passport mọ̀ púpọ̀ nù yín àwọn ẹ̀yin tẹ̀wà níta ni mo bá sọ̀rọ̀ nísìnyí ẹ̀yin tẹ̀wà diaspora because ẹ̀yin gangan lẹ́ ń kàn ṣẹ́ra àwọn tó wà nílé excitement ni fáwọn excitement so for them is an excitement for us as well sometimes it could be an excitement but it's a serious is a serious project kò ń ṣe project ẹ ká máa fi ṣeré kò ń ṣe project ká máa fi ṣàwàdà bọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan a kàn máa ń try láti make it look like pé à ń ṣàwàdà. two hundred years ní Britain mo ti fi máa ra link ẹ̀ mọ́nú program lọ́ fi control empire wọn two hundred years nàìjíríà ta fẹ́ mo fẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá màá try pé english ó máa kò ní wà ní program yìí púpọ̀ because mo fẹ́ kó wà detail there because bẹ́ẹ̀ mi bá ṣe sọ fún mi kò ń ṣe pé mi ẹ̀jẹ̀ ẹ̀ ó lè jẹ́ mi fa ló ń sọ fún mi ó lè jẹ́ mi ti bible christian ni mí muslim ni mí gbogbo ẹni mo ń ṣe ṣẹ́rí iná christmas ni mo tàn dé mi kò sí ìdókàn mi mẹ́tẹ̀ẹ̀ta lèmi ṣe ìyàn kan lè fóòlù mi níbi tí mo dé níbi tí àgbàlagbà orí mi dé lálẹ́ èyí tó bá wọ̀n ní kí wọ́n ṣe ṣe dáadáa dásọ̀ ẹ̀mọ̀yàn tó ń lọ sí chọ́ọ̀chì tó ń ṣe burúkú ẹni tó kírun wákàtí márùn àtúnṣe burúkú ìwọ ṣàṣe dáadáa lọ́kùn ara iná wo Christmas tree mi ló wà bẹ́ẹ̀ iná tó ń jó lókèlókè iná wá díjọ́ Christmas a máa a máa a máa ṣe fàájì tó bá tún dọdún léyà èmi bá wọn ṣe lọ bí bàbá mi ṣe ṣe tó fi kú nìyẹn jẹ́ kíyàn kan fóònù mi ibi tá a fẹ́ lò kọ́ nìyẹn à á sọ pé ilẹ̀ Yorùbá da àmọ́ ó ti wà ní danger kò ń ṣe danger Fúlàní terrorist là ń sọ ìmọ̀ nísìnyí à ń sọ mo kí àwa grandma comfort adélẹ́yẹ káàbọ̀ sórí ètò à ń sọ pé danger pé bí nǹkan ṣe ń lọ tá à ń rí tó bá gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ mò ń wo brọ́dà mi àyàn the first ní program ta lọ lálẹ́ mò ń gbọ́ bó ṣe ń lu gángan yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tí àpò tó bá di jọ́ kan tàbá náà fẹ́ lu irú ìlú yẹn ó lè má ṣẹlẹ̀ straight away nísìn tí àpò fúlàní lè sọ fún wa pé ó wà against their religion and that is what ISIS is doing ISIS burú Boko Haram lọ àwọn máa ń destroy anything tó ní lineage mọ́ culture and tradition they will destroy it when we are now talking about the Yoruba territory gbàfẹ́ àfẹ́gbà country kí ni reason ta ṣe fẹ́ gbà ìtorí pé a ṣì maintain èyí tó jẹ́ the real bloodline identity wa àfẹ́jẹ́ kó parun mo ń follow event tó ṣe lábẹ́òkúta lánàá mo mọ̀ bí àyàwó governor ni because you know, in and out of it I was doing a lot of things but níbi tí mo jókòó sí tí mo bá wọn yẹn mo ń bá wọn ṣe transmission yẹn láti bíbá ìgbé lọ sí platform wa méjì kan bí àyàwó governor ni or whatever was there eh, ó dá ká ṣe ká pọ́n ká make sure pé èdè wa culture wa nǹkan ẹ mọ̀ pé these are the normal things tó máa lọ́ máa sọ náà a lè maintain ẹ̀ as much as bá ṣe fẹ́ tàbá ṣì wà nínú nàìjíríà ẹ ti gbọ́ mi mo kẹ ẹ̀gbọ́n mi Clement kò ní bàjẹ́ fún yín a lè maintain mo lọ́ọ̀kì bí àwọn governors ilé nǹkan tá máa ní ẹ tá bá lọ sí event tó jẹ́ bí culture wọ́n máa ń present ẹ̀ pé lọ́kàn ara wọn náà pé ká ti wà ní country tó máa jẹ́ Yorùbá but in reality ìtọ́kàn jẹ́ kó yẹ wa ni pé ẹ́ẹ́ Kampala àdìrẹ àwa la ní kíní kan kíní kan ṣe mọ̀ pé if truly tó bá jẹ́ pé Yorùbá country la wà gangan ó máa náwọn òfin kan tíjọba wa máa máa pa àwọn àṣẹ kan máa máa jáde látọ̀dọ̀ àwọn tó jẹ́ governors wa as at that time àwọn ti sìn there's limit to what they can do with the culture and the language. Let's give an example. Is it possible? I mean, èmi náà kàn rò ni o, ẹ̀yin Is it possible for Ogun State tomorrow to declare that the whole of Ogun State, everybody will speak in Yoruba in every government institution? But ní ọ́fíìsì no more English Yorùbá la and let's replicate that to all other states. Is it possible? bàbá wa ìṣọ̀kan yorùbá ní they started that in Ìlọrin Àfọ̀njá already is that possible ẹ bá mi respond sí n tí mo béèrè yẹn sheikh imam nazir mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí n salamu aleykum sa mo fẹ́ wọ glasses mi kí lè máa rí comment díẹ̀díẹ̀ waris ni yorùbá nationalist is an awakening is our religion is our duty yorùbá nationalist is self-determination yorùbá land liberation is our religious call and destiny mo ń béèrè ní Lagos State Ogun, Ọ̀yọ́ Ọ̀ṣun Ekiti, Ondo Kogi Kwara ìjọ possible kí gbogbo àwọn governors yẹn kọ́ declare pé ní gbogbo anywhere tó bá ti jẹ́ government institution títí dé schools títí dé banks anywhere as long as tó o bá ti ń ṣe within that section o lè sọ english but tó bá lọ sí bank yorùbá ló gbọ́dọ̀ bẹ́ẹ̀ sọ tó bá lọ sí secretariat ṣé secretariat tí gbogbo yín máa ń sábà pé àbí you know most of the time i hear secretariat àtàfẹ́ lọ sí secretariat àtàfẹ́ lọ sí secretariat ní gbogbo secretariat wọ́n gbọ́dọ̀ sọ english ní ilé eh, ìjókòó amòfin tá à ń pè ní house of assembly wọ́n gbọ́dọ̀ sọ english intan pé pa fi gba country nìyẹn but èyí táwọn ṣe nísìn ni pé wọ́n á sọ english ní gbogbo ibi tí mo sọ yìí because abẹ́ nàìjíríà láṣìwà ìyá mi grandma comfort ni pé ìyẹn possible intan kò ń ṣe yorùbá nation táwọn sọ̀rọ̀ ẹ̀ kò ń ṣe torí fúlàní nìkan là ń sọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ make sure pé even though pé irú àwa ti gbọ́ english díẹ̀díẹ̀ àdúpẹ́ fọlọ́n àmọ̀rọ́bà private school ni mo lọ láti primary school mo dẹ̀ lọ sí very good school Abẹ́òkúta grammar school mo lè kọ́ English dáadáa mo lè má lè sọ dáadáa but adúpẹ́ pé a tún ti wá travel a tún ti wá add ìnìmọ̀ but ṣó mọ̀ pé àbí ṣe mọ̀ pé kí n put it like that èdè Yorùbá èdè Yorùbá ọmọ forget am I no fit write kò ń ṣe pé mo fi ń dẹnu èmi ò lè kọ́ bí a ti bá máa kọ́ bí a bí a sentence bí méjì ṣe mọ̀ pé that is a problem that has already affected my own generation maybe not everybody especially àwọn tó bá gbé nílùú àwọn lè gbọ́ èdè yẹn dáadáa wọ́n dẹ̀ lè kọ́ ẹ ṣe gan ni Baba wa Sunday Àyìnà wọ́n ní Constant Star Club yes o your dad was the president bẹ́ẹ̀ ni Koiki Olóyè now the argument táwọn kan sọ ni pé ẹ kò ń ṣe dandan ni kò gbọ́ Yorùbá náà Koiki jẹ́ ká sì jọ wà nù Nàìjíríà bọ̀ ká kọ̀ máa sọ Yorùbá yẹn láàrin ara wa in no time after years and years decline of Yorùbá máa wáyé. there will be a decline mo kí bàbá wa Taiwo olówó decent And you are talking about our target there will be a decline ó máa ma decline ó máa ma decline is because ah fi ah mandated in all the state nílẹ̀ Yorùbá lẹ́nìí lóòótọ́ Yorùbá la communicate but èmi sọ pé let me give an, another example now Mutilan fanati láǹfààní àti tó bá ti ń dé airport wọn tó bá land àwọn tó bá ti gbàgbẹ́ kọjá rí because it's a very good hub fún láti láti travel kọ́lọ̀ ń jẹ́ kí ìwọ náà lè travel tó bá dé airport wọn because English is not their official language ẹ mi dáadáa and next time I travel again màá document this particular section let me even put it from the flight the moment about bá want to fly to Turkey I think that is even a very good example I should use In your ní I got credit in Yoruba in 1974 ẹbí àtòrí pé láti kékeré wọ́n ti kọ́ ẹ̀yin àti pé bóyá tíṣà ni mọ́mì yín àbí dáàdì yín àbí torí pé for irú àwa nísìn tí ṣe èmi tí mo ti lọ sí private school excuse me ní private school wọ́n fi Yorùbá ṣe priority fún wa náà but mo rántí pé Gbénga ọ̀rẹ́ mi kọ́lọ̀ fọ̀rùn kẹ nígbà tí màá fi dábẹ́kúta grammar school ó máa ń wọ́ndà pé kí ló dé tí mo gbọ́ Yorùbá dáadáa mo ní ṣègbọ́n mo lù níwọ̀ ṣèbínú Abẹ́òkúta níwọ̀ wà ó ní ẹ mo ń ṣe private school níwọ̀ lọ ó ní no ẹ̀hẹ́n jẹ́ ń kọ́pì ẹ gbé gbé gbé kíní wájà rí ká ká jọ ká ká dọ́ọ̀bù nǹkan síra wọn wọ́n yọ mí lẹ́nu ẹ̀fà lójúmọ́ kí ẹ̀ sàmàfi ń ṣẹ̀fẹ̀ ó ti kú nísìnyí kọ́ lọ́n fọ̀rùn kẹ́ so òun ó gbọ́ dáadáa ó dẹ̀ lè kọ́ ó dẹ̀ lè fàmì lé lórí irú èmi nísìn èmi ò gbọ́ because tó bá jẹ́ pé public school ni mo lọ tí wọ́n dẹ̀ mandate Yorùbá fún wa this is danger tá à ń sọ là ń sọ yìí this is why we want Yorùbá nation to maintain the language tẹ́ bá dẹ̀ rí pé most importantly one people, we are one set of indigenous people tí Elédùmarè náà dá ọlọ́run tí a mọ̀ wẹ́dà ti Elédùmarè ni ti Jésù ló ń tẹ̀lé ni tànábì ni ti atheist ni ò bá àmọ́ àtẹ̀gbà kankan gbọ́ but something definitely is creating the existence of human being because ato ló ń dánmọ́ but a mọ̀ pé science ti ń try all kind of things today kódà mo pope ó ti accept pé ọkùnrin àtọkùnrin blessing wà níbẹ̀ obìnrin àtọbìnrin blessing wà níbẹ̀ sultan ọ̀ṣọ́kú tó ti kín ó wà lórí Sahara Reporter ó ní wọ́n gbọ́dọ̀ gbẹ̀yàn ìlú òun because sultan ọ̀ṣọ́kú tó ló ní Nàìjíríà now one culture one language mẹ́tẹ̀ẹ̀ta ìgangan ni the main reason láti fi kúrò ní nàìjíríà wọ́n lè máa fún wa ní fàbù pé Dàpọ̀ Abíọ́dún gómìnà ilẹ̀ Yorùbá kò ń ṣe gómìnà ilẹ̀ Yorùbá is a gómìnà fún nàìjíríà because Dàpọ̀ Abíọ́dún ò lè pàṣẹ irú tí mo sọ yìí nísìn bó tó bá jẹ́ pé Dàpọ̀ Abíọ́dún wà lábẹ́ gọ́ọ̀mẹ̀ntì Yorùbá pẹ̀lú àwọn sanwó Ṣèyí Mákindé kọ́lọ́n fún un kọ́lọ́n fún àlàáfíà fún Akérédolú eh, àti gbogbo àwọn tó kù àti ìnà um, Bob Dee àti ọ̀rẹ́ rẹ̀ ọjọ́ ń gbẹ́kùn káàkiri ni ìkùnbẹ ìkùn bẹ̀m̀bẹ̀m bàbá yẹn ọ̀nkú eh, Davido Adeleke ìkùn ìkùn bẹ̀m̀bẹ̀m ni but ìran Yorùbá náà máa ń tóbi but ó ní láti lọ eh, ó ní láti maintain ìkùn yẹn ìkùn yẹn ti tóbi jù you know tó bá dẹ̀ expect pé irú àwọn Bob Dean yẹn máa sọ̀rọ̀ Yorùbá nation ibi tóun ti ń jẹun lọ́wọ́lọ́wọ́ nísìnyí yẹn òun náà ti sacrifice nígbà àwọn Abiola so kò ready láti ṣe wàhálà Yorùbá nation is enjoying his life ó dẹ̀ lọ́mọ so irú àwa nísìn àwa là ń lé wọn léré nísìn gbogbo wa kéré ọlọ́run fún gbogbo wa lẹ́mìí gúngùn òun náà wọn ṣe Yorùbá ní yunifásitì ó gbọ́ Yorùbá dáadáa jù mí lọ but at the end of the day at the end of the day Bob D àtẹ̀mí àti wọn history will judge every single one of us i will just leave it like that èèyàn mi dáadáa ni wọ́n mọ̀ mọ̀ dáadáa i have his private number but i don't i don't get in touch with him because àwọn tó yẹ kó máa educate wa rather than that ó ń sọ pé yẹn òun máa endorse Àtíkù but ibi tí mo fi lò kọ́ nìyẹn now in tí mo fẹ́ ká focus lálẹ́ òun ni pé ṣé ilẹ̀ Yorùbá ò beautiful yes o oh, beautiful tó bá rí ọmọ Yorùbá tó jọ́bìnrin tó jọ́bìnrin gẹ́gẹ́ bí ọkùnrin tó bá mọ̀ pọ̀ ọmọ Yorùbá lélẹ̀ wàá mọ̀ látara ẹ̀ kódà tó bá tẹ̀ jẹ́ ọmọ aṣá ẹ̀rùn pa àwọn èdè kan wà tá a máa ń pè tó tẹ̀ jẹ́ ọmọ aṣá ni wàá mọ̀ pọ̀ ọmọ Yorùbá lélẹ̀ torí pé àwọn ẹ̀wà kan wà lára ẹ̀ tó indicate pọ̀ ọmọ Yorùbá nìyẹn kò mí pé ò lè fẹ́ ẹ̀yà mi o ìyẹn àkọ́kọ́ tó bá wá jẹ́ èyí tó gbọ́ Yorùbá kódà kó má gbọ́ dáadáa especially àwọn generation tá à ń bí sá abroad nísìn àwọn generation ọmọ Yorùbá tá à ń bí sá abroad àwọn ń láìkì Nàìjíríà nítorí Davido àti Wizkid àti Burna Boy wọn ò tí ì mọ details pé Nàìjíríà yẹn is not our own because ọ̀pọ̀lọpọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi ò tẹ̀ mọ́ bó ṣe fẹ́ gbé kalẹ̀ fún wọn wọ́n ti sọ pé a ti convince àwọn mo ti bá ọmọ kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ rí ó ní you guys have uncle you have confused me too much mo á sọ pé kó ṣe sùúrù mo á bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún mo á ní kó lọ wo the journey of the African colony mo ní kó lọ wo scramble for Africa mo ní when you watch all these because mo kí ẹ must be èèyàn ti gbowó ṣáà must be. Ah, ẹ má yẹ kí n tí sọ yẹn síta ìyá mi ìyàbọ̀ ṣé ti kọ̀nfàmì tẹ́ ń sọ yẹn ẹ má bínú mọ́ mi o ẹ mọ̀ pé ṣọ́ọ̀ṣì tó olúkálukú ní èmi ò ní ṣọ́ọ̀ṣì yẹn ni o wọ́n ń sọ̀rọ̀ Akérédolú ah so ẹ jẹ́ kí n kọ̀ra dè mọ́bẹ̀ yẹn I don't think so so kọ́lọ́n fún lálàáfíà o. èyí tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé the generation tó wà níta we are confusing them oh no kò sí nǹkan kan tó ṣe Akérédolú is not kò sí nǹkan kan tó ṣe is fine so yeah you know I think I almost mo get ibi tẹ ẹ ẹ fẹ́ rí pé it was almost like a slip of tongue mo mo rí pé ó dà ń pẹ́ sensing kan mo fẹ́ sọ lẹ́ẹ̀kan mẹ́rin but I, I quickly you know pull myself back so there's nothing wrong with him and I'm being honest now so mo tẹ̀ ní access sí débi pé mo fẹ́ mọ tó ṣe anyway yìí pé wọ́n ló sì kọ́lọ̀ fún lálàáfíà. So that's all we can say. What we are detailing tonight is that Yoruba territory is a beautiful place. There's nothing wrong if we have other culture that live with us. Look, ori bọ́ọ̀sì tí mò ń bá bọ̀ lálẹ́ tọ́ba ní kọ́ bẹ̀rẹ̀ sí identify wa lẹ́yẹ kọ̀ọ̀kan ọmọ oríṣiríṣi ẹ̀yà ìlú oríṣiríṣi especially tó bá ń jáde lọ́sàn-án àmàgbọ́ àbánáwó kálukú àmọ́ sọ tiẹ̀ mo fẹ́ padà sí orí Turkey flight kí n tó gbàgbé each time tí bá lo Turkish airline or any of their airline the first thing they will always present is their language láti kọ́kọ́ fi bá wa sọ̀rọ̀ lórí flight how many people confirm that ta ló ti lọ lórí Turkish airline rí èdè wọn ló máa kọ́kọ́ fi communicate how many people can help me confirm this pé yes Koiki n tó sọ yẹn èmi ò sọ ti airline mi ò èmi ò lówó lọ airline mi Turkish airline ìyá wa kan ti bá mi confirm ẹ̀ ìyá alálùbáríkà wọn ní yes now ẹ jẹ́ ká béèrè pé kí ló dé tó kọ́kọ́ present èdè wọn fún wa ah, tá bá ti wá ń sọ èdè yẹn àwa tá a dẹ̀ gbọ́ èdè yẹn ọmọ pọ̀ kọ́ flight wọn ni àwa jókòó but do you know what then happened moment tó bá ti ń parí language tiwọn yẹn within within seconds it goes again into English ìtọ́sọ̀lédè wọn wọ́n wá translate ẹ̀ sí English mo wá ń béèrè pé ìyá mi kan náà tó ló ti confam ẹ̀ wọ́n ní Lufthansa náà èmi ò drive Lufthansa rí èmi ò tí ì lówó Lufthansa bí a ti a lówó Yorùbá nation dáadáa because tí lówó Yorùbá nation la fi ń survive mo ní bẹ́ẹ̀ ni ibi tí wọn bá ti ṣe ló ti ń jẹ One, it is the same with other airlines, So everybody agree. Bàbá mi Adéwálé ní yes it is true not only Turkish mo kàn mọ́mọ́ lo Turkish airline mọ̀ pé almost other airlines náà much the same thing. My, mo kí bàbá uh, Wahab mo kí àmì lẹ́ǹkan sí Ìyábọ̀ Olóbùn yẹn káàbọ̀ sórí ètò wa mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń platform me has been shadow banned that means that program ti bá ń ṣe wọn fẹ́ travel fast One more pé five hundred thousand followers nìkan lórí Facebook máa fọ́ gbogbo Nàìjíríà within one year tó bá yẹ pé Facebook release gbogbo videos mi kó máa lọ bó ṣe jẹ́ kó lọ ni one year ni mo fún Nigerians gbogbo tí mò ń sọ a máa bára wa jà lójoojúmọ́ but ẹ by fire by force ẹ máa gbọ́n tí mò ń sọ now ìjọ possible mo tún dá padà ní Nàìjíríà lẹ́nìí ní south west ìjọ possible kí wọ́n mandate pé kí gbogbo institution àtẹ̀ní airline tiwa but ìjọ possible pé kí wọ́n ṣe kí ni <laughs> wọ́n Lufthansa is not expensive o àọ̀dà àtúráyà ìrírí àti àwọn máa travel máa lo Lufthansa next time ìjọ possible kí àwọn governors wa kọ́ change narratives yẹn kọ́ make sure pé títí kan iléeṣẹ́ iléeṣẹ́ tó máa gbà ẹ́ tó jẹ́ foreign company wọ́n pọ̀ ní axis Ogun state yẹn we have a lot of you know, foreign companies l'Ogun state ǹjẹ́ mọ̀ pé kò yẹ kó máa sọ English nínú company nìyí do you know that tó bá lọ gbé ní um, okay let me let me put it this way tó bá wà ní Turkey tó ń gbé ní Turkey tó ń gbé ní Germany tó ń gbé ní Belgium in tó bá ti mú ẹ sọ pé ibẹ̀ ló ti fẹ́ school in any of this country o kọ́kọ́ gbọ́dọ̀ lọ kọ́ èdè ṣé everybody agree pẹ̀lú mi lórí yẹn in tó bá ti mú i'm not talking about england o àbí uk àbí america àbí canada àwọn yẹn english speaking ni but in tó bá a lot of people tó ń lọ sí cyprus ẹ máa gbọ́ we are going to study in cyprus àwọn ọmọ nigerians pọ̀ ní turkey tó ń kàwé níbẹ̀ bẹ́ẹ̀ kẹ̀rẹ́ wọ́n ní I don't know whether they go to study in Saudi Arabia but a mọ̀ pé nígbà tó ogun bẹ̀rẹ̀ ní Sudan a realize pé àwọn ọmọ north ló pọ̀ jù ní Sudan bàbá mi Táíwò olówó decent wọ́n ní yes it happened to me in France kí ló ṣẹlẹ̀ sí ṣe kọ́kọ́ padà sí school ni kí ló dé tẹ́ ṣe padà sí school because ibẹ̀ ló decide pé àwọn fẹ́ gbé àbáwọn fẹ́ kàwé now Do you know what is going to happen? If in the eventuality that the country dissolve, gbogbo ẹni tó bá fẹ́ wá gbé lọ́dọ̀ wa ó fẹ́ ṣiṣẹ́ ni ó fẹ́ kàwé ni. Our language become expensive because ẹ máa lọ kọ́ èdè. Is either you have learned it online through the application or through a proper classroom and because technology is very good now gbogbo ibẹ̀ ṣe ń wò mí báyìí nísìnyí What we are doing now is also like what is going to happen. I can sell Yoruba language to anybody and say, ẹ wá kọ́ èdè Yoruba." Ó ní ọ̀rẹ́ eh, àbúrò mi kan, mo mọ orúkọ ẹ̀ mọ́ lórí Instagram ní Simbanikẹ́lẹ́ owó. Yorùbá ló máa ń kọ́ àwọn ọmọ kéékèèké nílùú yìí. You know, bí a ti eh, ìyá mi máa ń rántí orúkọ ẹ̀ èdè yorùbá ló fi ń kọ́ àwọn ọmọ kéékèèké nílùú yìí kódà ó ti ń ó ti ń interview ẹ̀ lórí different media platform nílùú yìí she's doing very well that means pé going to any country that is not english speaking àkọ́kọ́ lọ kọ́ èdè before we settle into that system england or uk nìkan ló lè get away out of it ò bá máa gbọ́ ṣáúṣáú àìmọye àwọn tó gbọ́ english concept tó wà nílùú yìí but you are likely to live here if you don't even understand English. English on in, even on in Russia. Mo kí ìyá wa Adérónkẹ́, mo So what we are saying tonight is that why then are we not trying to defend and protect Yoruba Nimi? Because the present day Nigeria that we are trying to save, which is another topic I put out, why should we save Nigeria mo ń bi gbogbo wa nísìn ẹ̀gbọ́n mi ìṣọ̀la ìṣọ̀kan Yorùbá ní wọ́n ní the same thing náà ní Italy because o ò ní lè gbé ní àwọn ìlú yẹn tó o bá lọ kọ́ èdè and that shows that also goes to those of you that are planning to travel ètò bá ti mú ẹ pé ìlú tó ń lọ wọn láì gbé tèmi ṣe ń dry I can say it <laughs> better sọ fún mi God sef èmi gan rí lórí screen so ẹ̀ẹ́dẹ̀ ní kó ìkìbò ní vaseline ẹ̀ wà náà ah, gbogbo ìtẹ́ ló ti gbẹ báyìí hmm, ǹdẹ̀ ti mu iná fomi léni èmi gan wò lórí screen pé hmm, valo ojú máa bẹ ẹ̀jà ó dẹ̀ ní Koiki ètè yẹn ah, ohun kó ti jáde látàárọ̀ ó ti dry hmm, TJ baba ní any country with language barrier you have to go to learn a language now if Yoruba becomes an independent nation of its own. Any organization, any company, any country to ń bọ̀ as an ambassador ṣe mọ̀ pé ní tó máa rán wá ó gbọ́dọ̀ bọ̀ Yorùbá do you know that ṣe mọ̀ pé presently right now mo rí Tinubu tó welcome I think three ambassador níjẹta if I'm right I think that three of or four I can't remember now. ṣáà gbogbo àwọn tó ń they don't have to speak Yoruba because Nigeria is not a Yoruba country. ìyẹn mo ṣe ń that táwọn yẹn náà ti gba country. <laughs> it's just a, it's just sometimes it just bubble my head Tinubu welcome our ambassador was in Nigeria ẹ̀yin náà ti gba country so ambassador olóma wá sọ́dọ̀ tiyín do you know that that is not funny Tinubu ti rìkọ́ gbogbo ambassador Nigerians Nigeria rather tó wà níta as at October gbogbo wọn ti padà mo tẹ̀ rí sísítà mi tó ń ṣe you know, mo lè dárúkọ Ebony gbogbo wa tí mo ṣe wà pẹ̀lú Nigeria kọ́ máa ń mo jẹ́ ambassador wọn rí á ti pè mí Koiki Media we meet at the end Nigeria nísìnyí wọ́n ń pè mí olúkàlùkù wọ́n ń pè mí wọ́n ní sọ́dọ̀ mọ̀ká not in the Nigerian community mo to tó lọ sí the British eh, uh, Nigerian High Commission but as at now what we have there is an acting High Commissioner we don't have a full High Commissioner because Tinubu ṣì ń select àwọn tó máa fi jẹ ambassador káàkiri gbogbo you know representing Nigeria but what I'm saying tonight is that whoever is coming to Nigeria today doesn't need to speak English uh, sorry doesn't need to speak Yoruba doesn't need to speak Igbo, doesn't need to speak Hausa. Have you ever asked yourself why? Is that the same thing when they go to, okay, let's put it this way. The Nigerian ambassador to a country that doesn't speak in English, how do you think is going to fit in? That means when they are making the selection, which Sinobu will be hopefully giving us names of people that will be representing Nigeria as an ambassador, they would have to understand, at least to an extent, the language of the country that they are going. Ṣé rántí pé nígbà tí wàhálà bẹ̀rẹ̀ ní Sudan? I want to see people remember how many Nigerians were you able to see that were living in Sudan? And who are those kind of Nigerians? Èèyàn mélòó ló rántí? Sudan ogun ṣì wà ń bẹ wọ́n sì ń jagun rẹpẹtẹ báyìí o kò tí ì sí solution níbẹ̀ o how many what part okay let me put it this way what part of Nigeria ló pọ̀ ní Sudan tọ̀lọ́ ń kàwé níbẹ̀ what part how many people remember lecture room la wà náà títí tíjà wa béèrè question ẹ̀ náà bá answer nígbà tó ogun bẹ̀rẹ̀ ní Sudan ogun tó bẹ̀rẹ̀ láìpẹ́ àwọn ẹ̀yà wo ló pọ̀ níbẹ̀ tó jẹ́ ọmọ Nàìjíríà let's the comment coming here okay wọ́n ní kan ní China gan sef ẹ̀gbọ́n mi ọlásùnkàn mi ní the same thing ní China náà ó máa lọ kọ́ èdè ni àwọn ẹ̀yàwó ló pọ̀ ní Sudan okay wọ́n ti fún wa ní answer the northerners why do you think that there was more northerners in Sudan studying at their university why that's another question why do you think there were so many of them TJ Baba náà ní the northern part of Nigeria The reason why is because Sudan speaks Arabic. The northern part of Nigeria speaks what? Even though they speak Hausa, but they are more of Arabic. So they feel comfortable to go to Sudan. And this is one reason why whoever wants to go to Nigeria today doesn't need to speak any language because that entity called Nigeria doesn't have a language. What we have is the British Eshigonin Grammar Comfort Adeleye, àwọn ní the Northerners. Mo Mr. Mike T Square and the rest of you joining us on the TikTok. Ẹ káàbọ̀ sórí ètò. Èmi náà máa ń káàkiri lẹ́ǹkan kan TikTok mi máa ń pè ah ìnà Mohbad ọ̀rọ̀ Mohbad ló pọ̀ jometai. Then sọ jù ní sílẹ̀ níjọ́ mẹ́ta. Dẹ̀nà àwọn kan lè máa ń ṣe ẹni tó bọ̀bọ̀ lẹ́gẹ̀ yẹn ṣó gbádùn ṣá ah, ó ga o mo rí fídíò kan tó ṣe tó ní kí gẹ́ẹ̀ bọ́ ìjáàbù kó bọ́ gbogbo ìnà ah, ṣé pé àwọn wakọ̀ àwọn wáyàwó báyìí ìjọ làwọn obìnrin Yorùbá wá di bẹ́ẹ̀ ìnà tó di pé wọn kọ ọmọ ní kó bọ́ ìjáàbù bọ́ dis ọkàn rẹ̀ nígbà tí mo rí fídíò yẹn now let me push us now to one conversation but ẹ fún mi ní few minutes kí n fi dìde n fi stretch leg mi. Uh, so I'm gonna find something to play. Some of you might not listen to it, especially in Tawalori Koiki Media Facebook. Um, let's just find something to play on the platform here. Because Google Phones meeting are locked in already. So sorry laptop láti my play then by the time I come back we go straight into into my place in English is Dr. Ugu I'm sure a lot of you remember her when she talked about British locking us together in this entity called Nigeria. Dr. Ugu. No, kò ní dá because àwọn other platforms ò ní gbọ́n kan face mo so let me do it this way jẹ́ lọ́mọ fóònù You are wá to charge you so that way everybody will hear. Ah, àgọ́ go continue báwọn tí yẹ kí n wà ní so let's put this on yẹ kí ti charge hundred percent so that's good so I'll play it from here ó dà pé mo post a video gan ní nígbà tí mo post àwọn video láàárọ̀ yìí so we will talk about the British Empire why was that empire powerful yes ẹ ṣe gan ni Mr Ablis àwọn náà sọ pé the northerners ìdí táwọn north ṣe lọ sí Sudan is one thing they feel comfortable in Sudan uh, is like Nigeria going to study in Cairo as well you know àwọn tó ń lọ sí Cairo náà ah, wọn sì mí ná gbogbo bẹ́ẹ̀ nígbà tó ṣe ń tajà but nísìnyí àwọn ìyá wa tó ń lọ síbẹ̀ àwọn sisters wa tó ń lọ síbẹ̀ it's a different kind of job lọ́lọ́ ṣe níbẹ̀ kọ́ ló ń kó ṣàánú wọn gbàtàwọn ìyá tí wọ́n ń lọ sí gbogbo bẹ́ẹ̀ tó lọ́ ń rajà you know, with good money. So, but ilé ayé ti change gan nísìn. Bí àṣà ìyàwó tí mo pàdé ní event lálẹ́ àná, wọ́n ní báwo ni báwo ni British máa sọ fún wa pé after tá ti bá wọn ṣiṣẹ́ ta sacrifice àwọn ni go back to your country kí ló ń jẹ́ go back to your country gbogbo àjọ nílùú yìí nísìnyí àjọyọ̀ máa lò pẹ́ ni ìyá yìí náà ti lò forty years nílùú yìí sọ pé go back to your country country kọ nígbà tá a bá yín develop ẹ̀ tán gbogbo àjọ ọmọ struggle náà ni but wọ́n fi ṣe preservation tiwọn náà ni it was a beautiful event so until mo fi play àti bá ti play ma wá dìde so everybody don't miss anything ẹ make sure pé bá wa share program yẹn ẹ mọ̀ pé kí ìrọ̀rùn gé ìrọ̀rùn ẹyẹ so mo kàn ṣe ń ṣàlàyé fún àwọn èèyàn wa especially àwọn tó ń fi pé ìrìn àjò yìí ó dà ń pé ó ti pẹ́ jù Koiki àbáro ṣe rí báyìí Nàìjíríà fúnra rẹ̀ tí wọ́n put together àwọn British Empire yìí right interfaith break rule rẹ̀ is an everlasting and àwọn Yorùbá politicians do not want that to happen but the moment tá a bá ti lè kúrò níbẹ̀ tá dissolve kúrò nínú ẹ̀ that will be the beginning of a new era ó máa dàbí ìgbà tí Soviet Union náà pín ni yes ọ̀pọ̀lọpọ̀ rò pé ó yẹ kó ṣẹlẹ̀ lánàá ó yẹ kó ṣẹlẹ̀ níjẹta nígbà tá a ti sọ pé kò ń ṣogun la fẹ́ fi gbà àfẹ́ gbà true mu àwọn èèyàn ní kó kì í gbẹnu sàn gbogbo yẹn ogun ló máa jẹ èmi ò mọ̀ pa yẹn for now kò ń ṣogun la fẹ́ fi gbà àfẹ́ make sure pé I enlighten as many of our people we talk about it and eventually everybody will force the Yoruba politician to accept what we want ẹ̀gbọ́n mi Ọlásùnkànmí mo ì tí ì rówó kéèkì yẹn ẹ̀hẹ̀ ẹ̀yìn dẹ̀ lọ́ọ́ fi kéèkì wọn wá ní John ẹ káàbọ̀ sórí ètò ẹ káàlẹ́ my brother how you doing so mo fẹ́ lọ play nǹkan kan kí n lè dìde ni because I don't want to leave us you know just hanging tí màá fi lọ sókè tí màá fi padà so tí mo dẹ̀ ẹ̀ mọ̀ pé mo dẹ̀ máa ń tweet gan so I've tweeted a lot of things today so tí mo dẹ̀ wọ́n ẹ̀ mọ̀ padà lọ sẹ́yìn and I think it was before the star radio láàárọ̀ yìí ni mo bẹ̀rẹ̀ sí post ẹ̀ àwọn tó jí gbé àwọn fourteen ni bí ṣe gbọ́ wọ́n ní wọ́n nídìí thirty million fún yàn kankan that's about one hundred and forty million ó yẹ kí Tinubu lè kówó yẹn sílẹ̀ náà ibi Tinubu lówó lọ́wọ́ nígbà tá à ń sọ fún wọn pé Nàìjíríà ṣiṣẹ́ náà wọ́n ti jí gbé nísìn Dr. Ugo ni ojú ẹ̀ lélẹ̀ so ẹ̀ẹ́dẹ́lẹ́ ìròyìn ẹ̀kọ́ máa gbọ́ voice ẹnìkan ẹ̀já gbọ́n nǹkan tó sọ ní bíbá. volume. From the country that the British Empire had imposed on us, which was this country of Nigeria, where they kind of just kind of took a bunch of independent nations who don't have anything to do with each other, don't even speak each other's language, don't relate. Many of them were even enemies and warring at the time, smushed them all together and drew these arbitrary lines around them and called them countries and named those countries. Right. And said, now y'all get along and do a country for us and be a, a union for us and then go through you know contentious bloody independence processes that never really yield any real independence you're still part of a commonwealth afterwards True. and you have the eternal meddling in your affairs and the eternal extraction of your resources and the eternal fomenting of divisiveness and infighting in order to be able to control you. This is what an oppressor does, a colonizer does. Uh, this is these are you know tactics and strategies of dominance. Right. We were subjected to that as a larger unit of Nigeria. And then when the Igbo people said, "We want our own thing," let's let's go and do that. Well, it so happened to be that the territory that this new country of Biafra was going to be in included very, very rich oil reserves. Mm. And the British were not going to let go of that. Wow. And the people that they had put in power, you know, that their puppet Nigerian governments weren't going to do that either because they needed it for the Nigerian project. Right. And Britain needed it for its own interests and uses. So Great Britain got directly involved. involved. Yeah in this civil war and in the war for independence and decided that they would do everything to make sure that Biafra did not go. Wow. And this everything meant directly funding genocide of the people of Biafra. They wanted to be separate from the country that the British empire had imposed on us, which was this country of Nigeria, where they kind of just kind of took a bunch of independent nations who don't have anything to do with each other, don't even speak each other's language, don't relate. Many of them were even enemies and warring at the time. Smushed them all together and drew these arbitrary lines around them and called them countries and named those countries. Right. And said, now y'all get along and do a country for us and be a, a union for us and then go through, you know, contentious, bloody independence processes that never really yield any real independence. You're still part of a commonwealth afterwards. True. And you have the eternal meddling in your affairs and the eternal extraction of your resources and the eternal fomenting of divisiveness and infighting in order to be able to control you. This is what an oppressor does, a colonizer does, uh, this is these are you know tactics and strategies of dominance. Right. We were subjected to that hmm. as a larger unit of Nigeria. Hmm. And then when the Igbo people said, "We want our own thing," okay, let's let's go and do that. Well, it so happened to be that the territory that this new country of Biafra was going to be in okay included very, very rich oil reserves. Mm. Mm. And the hmm. British were not going to let go of that. Now, you've listened to Dr. Ugo. That her name is Dr. Ugo. She's based in America. Uh, one thing we've got to remember is that oppressors. Nobody wants us to be free. Okay. Uh, nobody. I want to be charging this phone that is coming to 31 39% so I'm really to my charge enough and not be no um, I want to get this one charged so nobody wants us to be free okay so the word that uh, you know we're gonna be so these reasons that some of you say Koiki eh, ó yẹ ká ti gba Yorùbá nation yìí now Eh? Eh? Eh? wá mú wa ní mugun ẹ mọ̀ pé oríṣiríṣi èdè wà lẹ́nu ẹ̀yin tẹ́ wà nílé ẹ kàn mú wa ní múgùn ẹ wá mú wa ní múgùn ẹ fipò máa easy èmi mọ̀ pé kò ní come easy tó bá jẹ́ kó fẹ́ come easy ni ṣèbí káwa tó bẹ̀rẹ̀ Yorùbá nation ní Ṣòwòrẹ́ ti ń pariwo revolution ṣẹ́dá lóhùn mò ń bí mò ń bí gbogbo wa ni o ṣé èmi gan da ló nígbà tó ń pariwo revolution ọ̀sán kan orúkọ kọ́ lọ́lọ́ wọnú hòtẹ́ẹ̀ tó lọ gbé ṣòwò rẹ̀ abẹ́ ti gbàgbé ó sì wà lábújá títí di wákàtí kọ́lọ́ọ̀ máa pẹ̀lú ẹ̀ èèyàn dáadáa èèyàn ti kọ́ ìkí media at least nígbà tó wá London we spend time together move around with him because we believe in him kódà mo wà nínú. No But tí ó fẹ́ ṣe tó fẹ́ ṣe kinní kan convention wọn owó mi mo fi lọ sí nàìjíríà kan ní pé mo gbọ́ lọ́wọ́ ṣòwò rẹ̀ but we just believe in him and many people still believe in him so ẹ̀yin tẹ́ ẹ̀ gbà fún ṣòwò rẹ̀ nígbà tó ń pariwo revolution now púpọ̀ nu yín gan sọ pé kí ṣòwò rẹ̀ lọ start as a councillor kó lọ start as a senator kó lè start as a this as a that not that you know he cannot go and start there bọ̀ kí ló dé tẹ̀sí fẹ́ fún opportunity ṣé ẹ mọ̀ pé ṣòwò rẹ ju Rishi Sunak lọ Rishi Sunak ìyẹn prime minister wa ní UK let's go into it the British Empire ẹ gbọ́ tí Dr. Ugu tó ń dárúkọ the British Empire ìṣọ̀kan Yorùbá ní there was no genocide in Nigeria there was no genocide in Nigeria civil war. I don't understand what you mean by that. Kí ló ń pè British Empire? Because Omo Yoruba me. ó dàbí pé àwa là á zoom but ẹ morara. rárá. Kí be one tán bá bí wọ́n British Empire? Ọkọ̀ gbọ́ pé British ló colonize wa but kin the empire yẹn gangan? in empire yẹn or what colony was British ẹ jẹ́ ká kọ́kọ́ Wikipedia the British Empire empire to lágbára gan ni kó it started going down slowly slowly slowly seventeen minutes past one hopefully I'll see how my body react but by two ó yẹ kí mi ti máa fi pé ẹ̀kìn ti lọ́wọ́ bed kí gbogbo body system yẹn lè ṣiṣẹ́ kílẹ̀ tó mọ́. Let's go into it. The British Empire compromised the dominions. Now, one thing, one good thing about Wikipedia is that tó bá ń kà lọ, ó máa highlight àwọn kankan so tó lè sáré wo kí ló wà lábẹ́ so the British Empire compromised the dominion dominion yẹn ó ní kankan lábẹ́ so the meaning of dominion is a dominion was any of the several self-governing nations of the British Empire with the evolution of the British Empire into the Commonwealth of Nations tí Nàìjíríà wà nínú ẹ̀ the fake Commonwealth because fake ni because tó bá ń fake ni kí láǹfààní commonwealth fún wọ àtẹ̀mí fẹ́yìn àtàwọn aráalé kódà eh, councillor Sunny Lambert wọ́n sì sọ nínú recordings máa post ẹ̀ later tí mo bá wọn ṣe ní alẹ́ pé what is the purpose of the commonwealth yes àwọn kan láǹfààní àti jẹ commonwealth yẹn in the eighties when they come to UK wọ́n kàn béèrè pa many days wàá dẹ̀ lò fún àwa wọlé what is the exist what is the reason for why we have commonwealth today ó favour àwọn politician to get the stooge for the british empire so why some of you are saying that àti gba independent uh, leadership problem ni Koiki uh, this it is not leadership problem it is still the empire that is controlling the stooge tó jẹ́ àwọn politicians yẹn tó bá wá gbẹ́sẹ̀ tó yẹ kí ẹsẹ̀ tí kò yẹ kó gbé they deal with them so wá fún yín ní impression pé ṣe rántí mo kàn fi yẹ kó ṣàlàyé kó kí n ṣàlàyé fún yín náà ṣe rántí pé during the endsars endsars endsars endsars ah, èmi náà tún sáré wò pé ah àwọn àbí british ti support gbogbo wọn ni kí ló ṣẹlẹ̀ ọkọ̀ sójà jáde wọ́n dà bọ́ bolẹ̀ pàpàpàpàpàpà ẹni bẹ́ sómi bẹ́ sómi ẹni ya lùgbẹ́ ya lùgbẹ́ ẹni tó lè sájáde sájáde díje switch sájáde àwọn kan tẹ̀ tó sọ pé ìyẹn kankan kú ah, ah. mo ní ẹ̀ẹ́ I remember the day somebody called me that day ah, Koiki ó ti ṣẹlẹ̀ ó kí ló ṣẹlẹ̀ bla bla bla everybody started signing petition <laughs> nígbà tó ti bẹ̀rẹ̀ sí sign petition yẹn mo wá wò lọ́kàn mi pé ẹ̀. Uh, ẹ rántí petition yẹn petition pé kó reach hundred thousand I think it went over one hundred and something thousand. Mm-hmm. nígbà tó yọ sọ̀rọ̀ ní parliament ní house uh, Westminster rather uh, parliament náà ni I'm sure some of you remember yeah no one or two things came out ẹgbẹ́ alágbọ́ pé Gowon kó half of Central Bank wá sí London ṣe rí game táwọn òyìnbó yìí ń play pẹ̀lú wa mind game náà ni màá dẹ̀ ṣàlàyé bí mi ṣe ní understanding ẹ̀ tí Nigerians bá ti react and sometimes we react in a way that ọmọ Britain àmà wò lọ́kàn ara wọn pé ah reaction yìí ti pọ̀ jù ṣé wọn pé literally after that answers from the source that I got wọ́n ní kó relax visa ní Nigeria, that's number one. Number two, we find out that the British government was also supporting directly or indirectly the same answers. tó ń pa yín how many people remember that? ṣé ẹ pé kò sẹ́ni kankan tó mọ̀ tẹ́lẹ̀ so the answers petition gave us a details that British owó taxpayers wọ́n fi ń fọ́ǹdì endsars tó ń pamọ́ nàìjíríà ah, wọ́n hàn pé kò yẹ kó rí bẹ́ẹ̀ náà kí ni mo fi fàmì bẹ́ẹ̀ ni pé the British system gives us this impression that and I believe it's still more in Nigeria think of ọba ti ṣẹlẹ̀ they want to make sure that they come out and talk and do that this let's talk about the election and eh, we are warning anybody that rig election that shaking it ah ẹ̀wọ̀n àwa dáhà tẹ mọ̀ tẹ́lẹ̀ tó bá yẹ pé tẹ́lẹ̀ lọ́ba tẹ̀ ń sọ èèyàn lè máa sọ pé nísìn tó bá sọ̀rọ̀ ẹ máa mú wa ní mugun but ẹni tó wà nílé ò tí gbà pé wọ́n mú yín ní mugun ni àwa gan lẹ́yìn rò pàwọ́ là ń mú yín ní mugun because what has been the result after the endsars more people have been affected more people are still being held. Ah, ẹni sọ̀rọ̀ èèyàn kan ní àbúrò àwọn méjì kan wà ní captive ẹ̀yà àwọn glasses my dáadáa ẹ bá ń tún kíní ẹ̀kọ́ wọ́n Nigeria Nigeria two of my brother is she ill, so àbẹ́fẹ́ ẹni sọ̀rọ̀ ṣé brother yìí wà lára àwọn olórin tó jí gbé Mr. Lagbay, Lágbáyéjà ṣáwọn tọ́ṣẹ̀ jí ní Kogi ẹ ṣáà pé Kogi kí lè mọ̀ ok ẹ̀ ń try ah má ẹ má ẹ má type mọ̀ ẹ̀ ń ẹ má mo ti fẹ́ kẹ́ ẹ má type tẹ̀ bá ń drive so èèyàn méjì tẹ́yìn mọ̀ wà lára wọn ah, kí la máa sọ sí ẹ̀ báyìí nísìnyí hmm. ah ọ̀ṣẹ́ adẹ̀ ní sójà. So iṣẹ́ òní sójà bá máa ṣe nísìn your brother ẹ̀wọ̀n kò wọn la máa ní brother ṣé ẹ má ẹ ń drive mo fẹ́ kẹ́ máa type so mo ti accept pé brother mo fi béèrè pé ṣé ìyá àtọmọ bàbá àti bàbá Johnson and Sunday so ẹ̀yin ní èèyàn méjì tó wà nù kóló àwọn terrorist báyìí ìjọba ò lè ṣe kankan a lè sọ pa government. máa ṣe o kí la máa ṣe kí la fi ṣe sọ̀rọ̀ tó wà lẹ́bàá yìí nísìnyí omi ṣe mọ̀ pé Nàìjíríà sójà <laughs> ìyá náà dùkẹ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ mọ̀ pé tí brọ́dẹ̀ wa kidnap tọ́ kidnap ẹ̀ báyìí nísìnyí ẹ̀wọ̀n kébì náà gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ báyìí nísìnyí ẹ̀wọ̀n pé wọ̀ sọ̀rọ̀ yẹn nísìnyí ẹ̀wọ̀n pé mo ti bínú láàárọ̀ yìí nísìnyí tí mo ti sọ̀rọ̀ tèmi but now ó ti affect ẹni táwa náà mọ̀ nísìnyí ó ṣe kò ṣe ẹni wà lára àwọn tó ń gbọ́ program Koiki Media i'm sure pé mo ti rórúkọ yẹn rí and this is why we are saying that bí nǹkan bá ṣẹlẹ̀ ó lè kan ẹni tó máa kan yàn òun lọ̀rọ̀ nàìjíríà but mo sì fẹ́ wá síbẹ̀ létà mo fẹ́ mẹ́nu kúrò lọ́dọ̀ the british tí mo sọ̀rọ̀ àbíkó mo fẹ́ kí ẹ mo fẹ́ rí nǹkan kan mú jáde bẹ́ẹ̀ ṣe rí gọ́fmẹ̀ntì ìlú yìí kò yàtọ̀ sí gọ́fmẹ̀ntì tìjọ́ náà lọ́hùn gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n tàn ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn ti UK kò sí yàtọ̀ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì tí ìjọ tí empire wọn sì ń ṣiṣẹ́ nílẹ̀ wa lọ́hùn but ojú ti ká wọn mọ́ nísìn kí ni mo sọ fún yín ojú ti ká wọn mọ́ ojú tó ká wọn mọ́ yẹn òun nírú àwa tá wà láàárín wọn tá ń sùn tá ń gbé tá ń jí i will give you an example ẹ rò pé mo mú kúrò lẹ́gbẹ̀ẹ́ mi ẹ rò pé mo jíṣe program òun lè léyìí nísìn metropolitan police ọlọ́pàá lóyè mo béèrè information àwọn fún mi ṣé ìwọ lè béèrè information lọ́wọ́ the same ọlọ́pàá nàìjíríà kọ́dẹ̀ fún ẹni information yẹn but britain ò ní sọ fún ẹ pé ntí wọ́n láǹfààní àti ìgbà níbí àwọn tó wà nílé náà ó yẹ kó láǹfààní àwọn ọ̀sán yẹn fẹ̀yìn ibi ta ti ní clash pẹ̀lú àwọn nìyẹn àwa ta ti gbọ́n nìyẹn o ẹ̀yin tẹ wá ń lé mo sọ́ọ̀rì kò ṣe pé mo ní ẹ̀gbọ́n o but ẹ̀yin àwọn gangan ló mú yín ní mú gùn ọ̀rọ̀ ọlọ́pọlọ ni mò ń sọ níbí bá ọ̀rọ̀ tí mo gbọ́dọ̀ tí mo gbọ́dọ̀ sọ tó fún ẹ jẹ́ ẹ mọ̀ mo ń tra láti sọ Yorùbá yẹn kó lè yé yín dáadáa àwa lẹ́yìn wá rò pàwà làwa ń gbé yín ní mugun àwọn tó ń gbé yín ní mugun òun ni nísìngbà tí wọ́n mú kékeré máa dùn wọ́n forí ẹ̀ fagbọ̀n àwọn ọmọ nàìjíríà ni yes this is the way kí ló dé tí rò lè ṣẹlẹ̀ ní nàìjíríà kí a forí buhari ká fi fagbọ̀n lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kí ló dé tó lè ṣẹlẹ̀ it's because èmi lè wọ military outfit mi nílùú yìí ẹ̀jẹ̀ ń dè mọ́ ilé tí mo wọ̀ ẹ́ èmi lè wọ military outfit mi nílùú tèmi gbé Britain dẹ̀ ló colonize wa kí ló dé tí wọ́n sọ fún ìjọba Nàìjíríà pé ẹ máa jẹ́ káwọn ọmọ Nàìjíríà náà wọ military outfit kò mí nìkan kan wọ́n ń gbé yín ní mógún kò tí yẹ ní máa gbé débẹ̀ ṣoríjọ́ tí wọn náà bá wá láǹfààní láti lè fẹ̀gbẹ́ kúrò lára nàìjíríà tó kọ́ rárá wọ bẹ̀nẹ̀ tó wá láǹfààní àti wọ ghana tọ́lọ́ wa bẹ́ẹ̀ ṣe tó bá lọ wọ european country kan má tẹ̀ wá sí uk ìwọ lọ wọ european country kan wàá wá rí i pé dignity ẹ dignity tí wọ́n ti strip kúrò lára ẹ ah èwo lè tẹ fún mi glasses ó dà pé yẹn máa ń wọ́n dé àbí <laughs> ẹ ṣe gan ni ìyá mi àbí ní kí n wọ glasses tèmi padà ni thanks so much for the gift tiktok oríṣiríṣi ló wà but ó dà pé kan wà tí máa gan nìyẹn wọn nìyẹn money gan ó dà pé owó yẹn pọ̀ díẹ̀ àbí ọlá fún wa máa bo gbogbo aláṣẹrí mọ̀ pé ìnáwó pọ̀ rẹpẹtẹ christmas ti wọlé dé gbogbo èèyàn ló ti send owó sílé owó dẹ̀ ti há báyìí ọ̀rọ̀ owó gbàjáde lórí atm ẹ padà wá ẹ má ti jẹ́ ká kúrò lórí ibi tá a dúró lé lórí ọlá bá fún yín ní ẹni sùúrù brọ́dà mi tí wọ́n náà kidnap àbúrò wọn méjì lára àwọn tí wọ́n jí ní Kogi State tó jí kidnap náà tó jí. ok ẹ ṣe gan ni bàbá mi ìṣọ̀kan ní petition ni àwọn tí EndSARS yẹn wọ́n fi gbé ní mugun ni what has been the end result mo ti mú ni kúrò níbẹ̀ yẹn ṣe rí ìlú yìí <laughs> ṣekúṣẹyẹ ni wọ́n ẹ̀gbọ́n mi ti wá bínú ṣé ibi tẹ́tí ń drive náà ẹ̀ tún yọ money gun pé Koiki má tó ti dárúkọ money gun kí ló dé àwọn tó lówó wà lórí TikTok wọ́n máa fi wá pa kò ní tán níbẹ̀ ọlọ́run fi lọ́kàn balẹ̀ á fi gbọ́ ọlọ́kàn balẹ̀. What the British Empire did in the ìyá mi àdùkẹ́ náà wá ti wá bínú kí ló ẹ wá ń spray spray lálẹ́ ẹ má jẹ́ kí news concentration ẹ má ti náwó wọn ẹ já ṣe program torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ níbí báyìí mo fẹ́ ka rí nǹkankan dì mú níbẹ̀ ni. The British system mo ń tọ́ láti wò pé ṣé kì í ṣe máa lọ pé British Empire because àwọn gan fi máa lo empire mọ́ àwọn gan ṣe bí ìgbà pé ṣé àwọn pé Britain ṣe bí ìgbà tẹ́ pé gbogbo tó ṣẹlẹ̀ nígbà yẹn wọ́n fẹ́ lè sọ pé kò ṣẹlẹ̀ rí ẹ mọ reason tí mo ṣe ń filẹ̀ like this again event mo lọ lálẹ́ àná yẹn àwọn tó kó wá ní 1940 wá sí ìlú yìí during the Windrush ṣe mọ̀ pé àwọn ọmọ ọmọ wọn míì títí dé ni wọ́n fún wọn ní British passport ṣe mọ̀ pé lómi lè wà nílùú kó má travel for thirty years o dẹ̀ lè ní n9 kó má ṣiṣẹ́ bọ̀ bóyá ọjọ́ kan wà ọ wá lọ ní kó lọ mú passport ẹ wá ọ wá ní passport kẹ many people got caught up these were the same set of people that did almost everything tèmi náà enjoy nílùú ilé mi but àwọn great great grandchildren wọn they are not recognized in the system ìyẹn ló ṣe wind rush. the same thing táwa náà ń fight so what they are doing is that wọ́n ń gbé gbogbo anémógún níbẹ̀ yẹn ìyá wa kan wà ń bẹ̀ ìnà Yorùbá ni wọ́n wọ́n kí mi dáadáa mb ni wọ́n àwọn mọ́mí wa wọ́n gun wọn lọ́wọ́ program mi wọ́n nígbà tí àwa bá wọn ṣe wàhálà tán a set of system yìí tán mọ́mí wa kan wà ní nfẹ̀dá recommendation yẹn àwọn ọmọ Yorùbá ń ṣe top job nílùú yìí and what people tell confide, confide in us sometimes especially you know because they trust me and they don't expect me to say it online sensitive jobs mọ́mí àwọn ẹni àwọn táwọn ti gbé nílùú yìí fún forty years àwọn á káwọn páàkì ẹrù àwọn káwọn máa lọ níbo làwọn lọ àjọ nílùú èmi what many Nigerians do not understand mo fi sọ English mo fi sọ Yorùbá ó kọ́ lè má dà bí ó ṣe ẹ̀ ẹ̀ máa gbà bẹ́ẹ̀ ni Britain gangan ló ń gbé gbogbo anímúgùn because nígbà election Katrina baby ó ń sọ fún Nigerians pé PVC yẹn náà lè máa fi dìbò mo wá ń bẹ̀ yín nísìnyí pé ṣé PVC yẹn lè fi dìbò irọ́ ló wọ́n sọ fún yín pé àwọn làwọn kọ́kọ́ rig election rí ní 1959 tí wọ́n jẹ́ kí bàbá Awólọ́wọ̀ wọlé. don't expect BBC Yorùbá kó máa ṣàlàyé báyìí ẹ jẹ́ ká padà sórí ìtànkà lọ. mo fi dúró lórí aṣèwà lórí dominion no mo ní kó open air the British Empire compromise dominions d-o-m-i-n-i-o-n-s was any of the several self-governing nations of the British Empire nation ni wá ẹ gbọ́ tí Dr. Ugu sọ níbẹ̀ yẹn lẹ́ẹ̀kan but what the British did was wọ́n gbé gbogbo anímúgùn mo kí bàbá testimony Ògúntọ́nà mo kí jayajaya mo mọ̀ bí ó wà lórí program wọ́n gbé wa ní mugun báwo lọ ṣe gbé wa ní mugun mo kí ẹ̀dọ̀wọ́ Michael wọ́n fi wá sí impression pé àwọn ti jáwọ́ kúrò lọ́rọ̀ wa which an average Nigerian is saying to me now pé Koiki we have independent gbogbo yìí tẹ̀yìn sọ yìí ẹ kàn ń fà wá sẹ́yìn ni is because that is the idea táwọn gbé sí yín lórí débi pé fìlà tèmi dé nísìn it means nothing in this country kí ló dé tí the same empire tó tó tó rule wa for years kí ló dé tí wọ́n mandate pé fìlà yìí náà gbọ́dọ̀ jẹ́ problem ní nàìjíríà because it's just an ordinary cab. because wọ́n ti gbé yín ní mugun let's go further the british empire comprises the dominion and the colonies kí là ń pè ní colonies the crown colony or the royal colony ó ní orí adé àwọn náà ní ẹṣin méjì wọ́n wá gbé orí adé orí adé lé lórí by January we will have our full system working and I will be able to start showing us things from the background like Ọlọ́run by January everything will be resolved at least God's willing was a colony administered by the crown within the English and it was later becoming the British Empire. Ẹni tó o báyìí ti wo the journey of the African colony bàkínní kan ṣàṣọrẹ the journey of the African colony mo bẹ̀ yín torí Elédùmarè ẹ lọ wá bẹ ṣe máa wò tó bá jẹ́ kó máa ní kíyàn kan yẹ ní Netflix àbó máa lọ download ẹ̀ I don't know where you going to do that ẹ lọ wo the journey of the African colony it is a narrated it is narrated and produced by Shashore the series overviews the history of colonial colonialization the slave trade and the fake independence in Nigeria the journey of the African colony also called the making egboro tíyàn bá fi ṣe bread kí nìyàn máa ṣe wà á kọ́kọ́ ní flour wà á lọ ra dangote flour wà á ra dangote sugar wà á ra iyọ̀ wà á ra yeast at least mọ̀mọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà wá pò wà á pò wà á pò wà á pò wà á pò pò pò pò pò pò pò kọ́ mo ti ṣiṣẹ́ nílé búrẹ́dì rí kò ṣiṣẹ́ tí mo ṣe ṣe nílò yìí mo ti ṣiṣẹ́ ní bakery rí mo kọ̀ pẹ́ níbẹ̀ ni nígbà tó fẹ́ lo ẹ̀mí mi bọ̀ not really ẹ̀mí mi bọ̀ but I didn't just feel it What one inside? side ibi shepherd's bush yẹn máa ń jí lọ láàárọ̀ ni iṣẹ́ ń bẹ nílùú yìí ní tó dẹ̀ ń jẹ́ kílé ayé dùn náà nìyẹn lọ́dún ní London mọ̀síìmọ̀ adé ní iṣẹ́ lóògùn ṣẹ́ ẹni tó bá ṣiṣẹ́ kí ló máa ṣẹlẹ̀ ẹ máa jalè ni ìyẹn lẹ́sìn ṣe ritual lẹ́sìn ṣe yahoo púpọ̀ ní fẹ́ ṣiṣẹ́ tó bá tẹ́ kiri na búrẹ́dì pọ̀ káàkiri náà tẹ́tí ń gbogbo thomas yẹn mo tẹ̀lé bí wọ́n ṣe ń ṣe àwọn bakery ẹ̀ ti collapse anyway the making of Nigeria ẹ jẹ́ ká lọ meaning making yẹn ní English dictionary mo fi yàn kankan kúrò nínú ẹ̀ making kí ló dé tó sọ̀rọ̀ síta yẹ torí kíní tí mo lò yìí anyway mo fẹ́ kó sọ̀rọ̀ síta mo lọ. making. kò mú kọ̀nẹ́ẹ̀tì. Roda mic mi ni mo dẹ̀ ní láti connect ẹ̀ padà because uh-huh, because àwọn ìtàgàrà wò ó ní only a bro me ni Benny mi àdùkẹ́ thank God for technology and modernization that exposed them Britain Britain tẹ́ ẹ̀ ń wò only ìlú yìí hmm, Elédùmarè ló máa dájọ́ kí ni mo sọ jésù kristi ló máa dájọ́ wọn ànábì muhammad sallallahu alayhi wa sallam ló máa dájọ́ wọn bó káwọn tó dájọ́ wọn èmi àti wọn àtẹ̀yìn a máa dájọ́ wọn by making sure pé a expose gbogbo wàhálà tó dá sílẹ̀ lórí ìran tèmi àti tiwọn ṣòwárí wọ́n tó ní òfẹ́ nàìjíríà èmi ò ní kó má ní òfẹ́ nàìjíríà o but ṣó mọ̀ pé making yẹn òun la fi ṣe àlàyé ẹ̀ nísìnyí kí ló ń pè ní making jẹ́ ń spẹ́lẹ̀ fún ẹ m-a-k-i-n-g nílùú ìyá sọ pé mike alpha kilo india november Gulf. ó ti yá àwọn tó ń gbé ní uk àti america àti canada ẹ̀yin tẹ́ wà nàìjíríà náà bẹ́ẹ̀ náà lè understand ìgbà tẹ́mi wà lé mo understand ẹ̀ má parọ́ tí mo sì mi bá pè bẹ́ẹ̀ má kọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀ni o. without our own solid independence mo sọ̀rọ̀ gan àti tẹ̀síwájú nílẹ̀ Yorùbá tí mo sọ pé ó beautiful yẹn ó máa pẹ́ díẹ̀ because ẹ jẹ́ ìyọ̀ fìlà sójà nígbà tí mo sì Nàìjíríà because why because wọ́n ti bá jẹ́ they've they've they've ruined us but Yorùbá people are still falling in love because ẹ̀yin rò pé Britain ti yọ ẹsẹ̀ kúrò lára nàìjíríà but for the fact to date wọ́n ti yọ̀sẹ̀ kúrò. ọbásanjọ́ ọbásanjọ́ tẹ̀ ń rí yẹn ọlọ́run máa ṣèdájọ́ bàbá yẹn eléyìí ń ṣe pé intelligent tó dọ́dọ̀ tèmi nígbà tá a bẹ̀rẹ̀ movement ẹ mọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn la bá sọ̀rọ̀ nígbà tá a bẹ̀rẹ̀ láwọn tó wà nílùú yìí tó ní àwọn àṣẹ̀ṣẹ̀ àwọn òbí kankan bàbá ọbásanjọ́ yẹn ó ti taṣé gé nàìjíríà dànù Ọbásanjọ́ náà rìn yẹn Ọbásanjọ́ have sold so much out of our Ọbásanjọ́ náà rìn yẹn bàbá yẹn bàbá tẹ̀ rìn yẹn Ọlọ́run ló máa ṣèdájọ́ bàbá yẹn kò só ní ìyàwó kan tó pè mí gbé àwọn confirmation kan fún mi nígbà yẹn bọ̀ kò ń ṣe ta lè sọ síta. So kàn tí bá sọ ẹ máa wọ́n náà pé Koiki ló dẹ̀ fẹ́ no tá a bá sọ wọ́n ìlú yìí ẹ mọ̀ ẹ <laughs> mọ̀ àwọn kan swear allegiance nílùú yìí tẹ́mi bá wá fi ṣe program tí mo sọ tó Básanjọ́ gbọ́ program yẹn ó máa dọ́dọ̀ Básanjọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ within three four minutes wàá pọ́n yẹn pé ọ̀rọ̀ tó sọ níbẹ̀ yẹn lórí platform yẹn kódà tí bá sọ gan ní Yorùbá okay let me put it this way ṣé mo kú gbogbo tá à ń sọ níbí báyìí ẹ hàn kó super own own translator fún wọn ní MI5 how many people knows that bí ṣe sọ̀rọ̀ báyìí nísìnyí every word tó the jáde lẹ́nu mi ó lọ through technological, well, secure let me just say security network how many people knows what I'm talking about <laughs> fẹ́ máa kan tí They are not afraid because they are working together with the Nigerian cabal. Despite all that is happening, the ambassadors still remain in Nigeria. Kò lè kúrò mbẹ́. Ẹ mọ̀ pé gbogbo fíjì máa ní a máa jà a máa ṣe kíní kan Ṣé àwọn pé gbogbo kíní yẹn ń lọ through security system wọn nílùú yìí? But ìyàtọ̀ kan ni pé because we are not talking about terrorists here. So they've, they've, they've monitored the platform, they've seen it and probably maybe they can just put the name there to say okay eléyìí ò ṣe threat púpọ̀ àwọn táwọn wá àwọn tó fẹ́ tó fẹ́ gbà lóye jẹ́ làwọn wá <laughs> because n tèmi ń sọ ní the other side ni even though one more pé down so, it will pull a lot of things that will affect this country one way or the other and i'm not joking wọ́n mọ̀ ọlọ́pọlọ ló lè understand tí mò ń sọ ìwọ́n máa sọ pé máa yín mú pé dey play tí Yorùbá bá dúró a lot of things will be affected in this country ìtagbédá ni yóò ń ṣeré sẹ òun nìyẹn kan náà ti gba country country lẹ́yọ̀lẹ́gbà every èmi ò mọ tẹ́lẹ̀ omi èmi fúnra mi níbí báyìí and I know that for every word I say out on my podcast in the last three years, it, you know, let's leave it that way. Let's go back to the making mo kẹ́yìn ti tàgàrà wò brọ́dà mi kan ní Mr Koiki tẹ́ bá ń ṣe program yẹn tó bá débì kan á pé mo gbọ́ yín mọ́ bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹni tó ní ó dà ń pọ́n ìnà that gel is just hallucinating ẹ ṣe gan ìyá mi mo kí gbogbo ọlẹ́ nǹkan sí there is danger and we must stop it. I know some people are like Koiki, it's easier said than done. Ẹ̀kan rojọ́ ni but eléyìí tá à ń ṣe à ń ṣí ọkàn yín kúrò bit by bit because o difficult just to say àárọ̀ ọjọ́ kan ṣe ah, four one nine man ìyẹn ìyá mi àwọn diaspora tó tẹ wà lẹ́yìn wọn gangan ni mo kàn wọ́n dà pé púpọ̀ ni wọ́n dẹ̀ wà nílùú ìbí àmọ́ mọ́rúṣẹ́ tó ń ṣe tó ń sọ pé ó ti gba country control ẹgbàá illusion burúkú ẹ mọ̀ tó ń pè ní country ni country wa jẹ́gẹ́ bí nǹkan tí wọ́n fi ń ta yín so illusion ni mo tètè mọ̀ pé àyìn lẹ́ ń sọ mo tẹ̀ fi dárúkọ rárá inú ayé ti ń ṣe wọ́n. <laughs> mo kàn tún try láti factor country nínú country ìjọba máa run nínú ìjọba yẹn ẹ máa bá àgbà <laughs> ọ̀tẹ̀ ń ṣe bí àtẹ pé ọ̀tẹ̀ ìyàn ẹrù pa bá àgbáyé ṣe tá a bá gba country náà ni a máa bá àgbáyé ṣe we work with them ayé ń ṣe wọn making yẹn mo fẹ́ dúró lé lórí ọ̀rọ̀ tí wọ́n sọ nínú the journey ẹ lọ the journey of the African colony Mr. Abley sọ pé you are very correct about it they know everything you are saying and they are doing everything possible to make sure that ìyẹn ni mo ṣe ní traffic mọ́ eré lẹ́pẹ́ ni kò ń ṣe pọ́ wọ́n flag mi gbogbo àwọn táwọn programs àwọn broadcasters wọn ni wọ́n flag wa ẹ bá wa love ẹ bá wa share <laughs> ta ló ni google ta ló ni google ta ló ni facebook ẹ̀yin mọ̀ tán bá wọn sọ lẹ́yìn. But the good thing is that UK àwa kan ti kò ń ṣe mí o I don't want to put myself in that bracket àwọn kan ti ṣiṣẹ́ dànù nílùú yìí wọ́n ti lọ́kọ̀ọ́wọ́ wọn pa pé bàbá kan wà níbi ìvẹ́ǹtì lálẹ́ àbí lálẹ́ àná àwọn yẹn ń bá wọn tá tán ni ẹ̀dà pa àwọn ẹ̀dà pa àwọn Caribbean ẹ̀rọ báwọn náà yá gidi gan àwọn tó bá close mọ́ wọn wọ́n ní agídí gan wọ́n ń gbà because tẹ bá súnmọ́ wọn kódà wọ́n fẹ́ lè sọ pé àwọn àwọn wọn fẹ́ lo hate wọ́n fẹ́ lè sọ pé àwọn like our Africans because bígbà tẹ́ pé àwa gan la kó wọn sí wàhálà àná tí táwa bá kóra wa jáde nínú wàhálà yẹn làwọn náà máa jáde o. I mean, I worked with them when I came to this country. I love them, you know, they're very great people as well. But they, they have this bitter heart pé Mo wá fẹ́ béèrè lẹ́ẹ̀kan sí i, a sì fẹ́ mọ kí ni meaning the making fẹ́ ká ti fẹ́ parí ètò yìí. A lè parí gbogbo ẹ̀ níjọ́ kan. Àgọ́ méjì yẹn náà ni ká jẹ́ ká lọ sùn mo pẹ́ ìtẹ̀wà lamẹ́ríkà iléeṣẹ́ mọ̀ lọ́dọ̀ tí ni mo dẹ̀ ní busy day lọ́la again as usual but ẹ ti mọ̀ pé táwa tún jí làárọ̀ but mo fẹ́ sáré sọ bí báyìí ká tó máa lọ. making. tíyàn bá fẹ́ ṣe ọbẹ̀ nílé tí girlfriend bá fẹ́ ṣe ọbẹ̀ tẹ́yìn ìyàwó bá fẹ́ ṣe ọbẹ̀ kí ni process ẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ sí make nǹkan bóyá kẹ lọ́ta kẹ ra àlùbọ́sà kẹ ra gbogbo ẹ̀ so that means pé ọ̀rọ̀ yẹn pé the making of Nigeria wọ́n make Nigeria fún wa agree pé àwa kan ọ̀mọ̀ tẹ́lẹ̀ but àwọn tó wá mọ̀ tí wá sọ fún wa pé Koiki wọ́n make Nigeria fún yín ni ìjà lè dissolve ẹ̀ òun la wà lẹ́nu ẹ̀ nísìnyí o kò dẹ̀ sí ah, wàhálà tà ó ti sùn olórí ẹbí wa nìyẹn ìjẹta níjọ no last week ìwà alájọ wà láyọ jẹba àtẹfọ olórí ẹbí mi nìyẹn òun nìkan mo lè pè lálẹ́ kó máa bọ̀ ní adẹ máa bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́bàwà pẹ̀lú ẹ̀ mo rò kó ti sùn ní the making kò wá sí nǹkan tí Elédùmarè dá tí kò ní solution ìrìn àjò yìí ẹ forget ẹ solution ti wà ready òkè ṣètàjì ni a máa parí program gan náà nísìn èmi gan náà ti fẹ́ oorun yẹn ti fẹ́ máa dé díẹ̀ but not too much ìrìn àjò táwa náà yìí ó lè pẹ́ lójú nítorí pé ojú táwa fi ń rí pé Koiki ẹ ti dájọ́ fún wa ẹ ti fi wá sọ́kàn bẹ́lẹ́dùmarè. So bí ànábì Muhammad bí Jésù Kristi bóun mọ́mísínkì ẹwà látà bóun ṣe rí báwọn ṣe rí ó yàtọ̀ sí báwa ṣe ń rí ṣe rí ojú táwa fi wo pé Yorùbá nation lélẹ̀ ó yẹ kó ti dé ó ti wà rẹ́dì but it's also a spiritual intake ìlú yìí ń fi spiritual náà bá wa jà bó ṣe ń lo gbogbo nǹkan wọn lo spiritual the making ẹ jẹ́ ká wá wo meaning ẹ̀. making. the process of making or producing something. So what they are telling us is that the UK produced Nigeria on our behalf. Ta ló The British Empire. Can we now say bí yàn bá ṣe fries rice nísìn tẹ bá fi dá padà sí kó wà ní tútù padà pé kó má lata kó má ní gbogbo ẹ̀ kí lẹ máa ṣe ṣèbí máa gbómi sí yàn á ni gbogbo èlò tó wà lára ẹ̀ á ṣe kí ni a lọ kò wá likely mo kí bàbá mi Ayọ̀dèjì Olúwafẹ́mi Àyìnà wọ́n <laughs> ní mi láti continue ṣàní ọ̀dà we see how it goes but I don't, I don't, I don't think so ẹ má bínú ṣé mo pé mò ń try láti wo kí la lè lò pé èèyàn mẹ́kì kankan nísìn àwa náà ṣe àjẹ́ kí àfẹ́ lókè nìyẹn mọ́ which is what we are doing with Nigeria now it was something that was produced on our behalf we were not there people at that era probably accepted it okay we were given independence I was not there but some of our parents were there while some of us were born after independence okay Then later on, things started working to some extent. Then all of a sudden, everything got stuck, stick, stiff, kò ṣiṣẹ́ mọ́. Kí It's because the making yẹn gangan is wrong. Which is what we are trying to resolve now. It would tabakọ́lé gan taba tabadàwọ̀ walata money nípa maintenance building iṣẹ́ tó ń ṣe nìyẹn for more than fifteen years mo sọ wípé ti invest more than millions of pounds lé lórí ṣé mọ̀ pé project kan wà tó gbé wá sọ́dọ̀ wọn láìpẹ́ ní building wọn kan wọ́n da gbogbo building yẹn wó wà látàlẹ́ confam ẹ̀ wà lórí program láì massive pro millions of pounds ní project yẹn nígbà tó da building yẹn wó bọ̀kọ́ tó dà wó wàhálà kí ni fault tó ń rí lára building yẹn tó fi dà wó tó fi wọ́n ti maintain maintain maintain maintain maintain maintain nígbà tó dé stage kan àwọn tó ní building yẹn mo fi dárúkọ àwọn tó ní but it's a very àwọn tó ní owó burúkú nílùú ìníwọ̀n wọn wá ní láti dà building yẹn wó ni ẹni mọ̀ pé tẹ́ bá máa da building wò àwọn tó ń gbé nínú building yẹn àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ níbo lẹ máa kó wọn sí this is where some people are very very concerned pé Koiki ẹ fi fún wa ní Yorùbá nation àdájọ́ fi gba Yorùbá nation níbo lẹ máa kó wa sí nígbà tí gbogbo ẹ bá dà wò because tẹ́ bá lọ wo ètò kọ sí. Si, inú building yẹn nísìn tó ìyẹn tàwọn ti wà látàn yẹn. I can give us a clear a, a bit of the area but I won't give you much details more than that. Bishop Avenue ládùúgbò yẹn MK Abiola ralé síbẹ̀ yẹn rí Michael Jackson ralé síbẹ̀ rí I won't say more than that mo ní fún yín lórúkọ building yẹn àwọn tó bá mọ Bishop Avenue tí mò ń sọ yẹn ẹ lọ Google ẹ pé MK Abiola former house in Bishop ó ti ta o the ti I don't know what, what happened but Michael Jackson náà ra lé síbẹ̀ yẹn rí táwọn olówó bẹ̀rẹ̀ bá ra lé wọ́n máa ń dáwó ni wọ́n tún kọ́ wọn like a taste tó wà níbẹ̀ tẹ́ ẹ̀ bá da Nàìjíríà wò ẹ̀ lè lọ anywhere ẹ̀kan ẹ̀kan ṣe ẹ̀kan wọ beat and beat lókè ni gbogbo ẹ̀ wọ́n kọ́ railway wọ́n kọ́ kíní gbogbo ẹ̀ la máa dàwó tó bá yá a máa kọ́ tí gbàlódé síbẹ̀ but the first thing is we all have to work towards not being deceived by the British Empire because the empire tá à they are one of the biggest liars until date they are still I live with them many of us live with them I am not talking about their citizen their government is as the same liars as your politician ìyàtọ̀ kan ni pé ojú ò bá káwọn ọmọ níbí báyìí nǹkan Making. The process of making or producing something. Ọwá the journey of the African colony ó the making of Nigeria. If the making was wrong because certain things were not meant to have been done especially the way we were merged with the rest of what they call Nigerians. Because hey, imagine if Britain or the British Empire tó bá yẹ just as the metals, us àní máa concern pẹ̀lú Igbo àní wà concern pẹ̀lú Fúlàní àbáwúsá ìdí tí gbogbo wa ṣe ní friction lẹ́ni is because the making yẹn ó wrong but ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò fi accept pé the making is faulty ẹ wá ní Kóìkì ìwà tí bàbá Akíntóyè àti Ìgbòho ẹ kàn waste time ara yín ni okay i waste time ẹ̀yin gan fúnra ara yín gan waste time ara yín because the making of Nigeria is faulty ẹni tó Netflix a lọ Journey of the African Colony I want to move back quickly back to the British Empire I've talked about the Dominion I've talked about the colony now let's talk about the Protectorate ẹ kọ P-R-O-T-E-C-T-O-R-A-T-E-S màá lò ní tí a ṣe máa lò ní bíbá papa romeo oscar tango echo charlie tango oscar romeo alpha tango echo sarah Kilomin. ló ẹ ti máa gbọ́ northern protectorate and the southern protectorate the southern protectorate yẹn wọ́n ti kó Ìgbò mọ́ wa wọ́n ti kó Yorùbá mọ́ wa wọ́n ti sọ yẹn di one block kí ni reason tí wọ́n ṣe fún wa ní. amalgamation mo ń protectorate but ẹ jẹ́ ká kọ́kọ́ sọ meaning ẹ̀ fún yín a protectorate in the context of international relation is a state that is under the protection by another state for defense against aggression and other violation of the law. What the British did was they merged us with the Northern and the Southern Protectorate while they are still in charge then nígbà tó yá àwọn Awólọ́wọ̀ because Awólọ́wọ̀ was not born in 1914 àti ṣèyẹn rí nígbà kan tí mo lọ sí Lancaster House it was after the amalgamation làwọn Awólọ́wọ̀ ṣẹ̀dá ayé àwọn wa ń sọ pé náà pé ẹni sùúrù ẹ ti amalgamate wa ní 1914 ẹ̀yin náà lẹ ṣe ń ṣe àbòlé wa lórí ẹ ṣe fún wa ní independent ìyẹn làwọn kan máa ń sọ pé bàbá ó lọ́wọ́ ọ̀bá má gbà kí wọ́n kó gbogbo àpapọ̀ olúkálukú ọ̀bá tún yọ because ẹ rántí pé mo ní the making if ìgbà tó ń béèrè fún independent yẹn if they've asked for èyí tẹ make yìí àfẹ ẹ jẹ́ ká unmake ẹ̀ èyí táwa ń jà fún nísìnyí we are trying to unmake the same thing that àwọn Awólọ́wọ̀ béèrè fún but in táwọn béèrè fún ni pé ẹ fún wa ní independent ẹ jẹ́ ká máa lọ but wọ́n béèrè the details ìlú tí mò ń gbé yìí hmm, wà látàwà lórí program ẹ̀yin tẹ́ wà ní Europe ẹ̀ ní understand nǹkan tí mò ń sọ tó bá gbé dọ́kúmẹ́ǹtì fún ẹ tó o bá verify ẹ̀ dáadáa tó bá lọ sign ẹ̀ pínrín ọlọ́mọ ẹ̀ wò mọ̀sí mi sọ̀kan fún mi láìpẹ́ níjọ́ sunday tí mo lọ sọ́dọ̀ wọn ní last week because mo ṣe sunday saturday mo lọ sọ́dọ̀ wọn i think the upper week long àwọn tó wà ní uk lè understand kan tí mò ń sọ níbí wa ẹ hàn kó àwọn kan máa ní ká wá bá ń ṣe kitchen ọ̀rọ̀ tí mò ń sọ yìí ti pẹ́ díẹ̀ o wọn ní àwọn wá bá ń ṣe kitchen nínú ilé yín kinní kan kinní kan but wọ́n máa wá ṣe fún ẹ on um, báwo lọ ṣe máa ń pè kinní yẹn finance kò sí nǹkan tó ń ṣe finance nílùú yìí wàláì tó bá ti ní good credit ṣé wọn pé nígbà tó wá ṣe kitchen yẹn àwọn tí wọ́n ṣe kitchen fún wọ́n ka small ìlú yìí bàbá four one nine tó wà nílùú yìí kò ṣe kékeré ṣọ́ra àwọn small print mo sọ fún yín pé ìtọ́lọ́pàá kọ sí mi ní bíbà tí mo ṣe máa fi ṣe program kò ju bí four one nine náà lọ but wọ́n ti present ẹ̀ fún mi pé lóòótọ́ Ọláyọmí Kóìkì ó béèrè ìbéèrè lọ́wọ́ ọlọ́pàá ọlọ́pàá náà wá ń sọ fún mi pé ìbéèrè tó béèrè yẹn lábẹ́ òfin kan again nǹkan kan ò ní lè gbà àwọn ò ní lè fún ẹ nítorí nǹkan bíi méjì mẹ́ta a máa ṣe program yẹn bí a máa wò so that because máa fi ṣe full analysis ni six page tó sẹ́ǹsì mi kí ni mo béèrè lọ́wọ́ ọlọ́pàá kí ló dé tó ọlọ́pàá ò dá mi lóhùn nílùú yìí nǹkan tí mo béèrè lọ́wọ́ What we are trying to say is that if you are not careful tó bá ṣe finance tó wo blueprint ìtọ́kọ síbẹ̀ àti kitchen tó wà nílé ẹ̀ wọ́n ní right láti wá tú. Some of us have been affected before like myself ìlú yìí ló máa dé nígbà tí nǹkan tẹ̀ ṣe dá kò ń ṣe nísìnyí nǹkan ti worst gan nísìnyí everybody irú wa ògiri wa lájọ wà nínú ìlú yìí nísìnyí nígbà táwa dé àtàwọn tó dé before us èmi sì bá nígbà tí mo dé 1998 tó bá ń ṣiṣẹ́ nílùú yìí tán rí wages tó wọnú account ẹ̀ bank ìlú yìí mo mọ̀ pé tó bá dénú bank wọ́n á ní Mr. Koiki do you know you, you have má lọ sí máa put ẹ̀ wọ́n ní do you know you are entitled to a loan lóhùn bíi ti báwo mo pàdé ọ̀nkù mi kan ní last week saturday not this saturday the previous saturday àjọpàdé wọn wá ní wọn náà hmm, wọn ní káwọn wá gba loan àwọn náà wọn nídìí loan cousin wọn wá ní à ah, lọ́gba loan yẹn ẹ̀mọ tó máa end up ẹ̀ story ló kù wọ́n gba loan yẹn fún cousin wọn yẹn lóòótọ́ bí a ti kó wọn lọ nàìjíríà ẹni tó gba loan yẹn ló san gbèsè yẹn gbèsè but now things are very tight now kò dàbí tẹ́lẹ̀ but nígbà yẹn tó bá ń ṣiṣẹ́ torí pé wages ń wọnú àkáǹtì ẹ̀ tó wọlé àwọn ò wá fi mọ̀ bí oníwèé àbò oníwèé but for the fact that owó ń wọnú àkáǹtì yẹn ọmọ àwọn èèyàn gba lóun ṣe gé lọ́wọ́ wọn àwọn kan fi ṣe fraud àwọn kan gbà wọ́n fi ṣe nǹkan dáadáa wọ́n fi ra ilé sí nàìjíríà bí aláṣẹ̀lẹ̀ gbélé yẹn mọ́ nísìn the making of Nigeria is what we must now talk about that making is faulty àwọn bàbá wo lọ́wọ́ wọ̀ wọ̀ i don't know i'm just i'm just trying to think now yeah i, I, I don't i don't know i don't know i don't think àwọn Awólọ́wọ̀ bàbá wa yẹn kọ́lọ̀ fọ̀rùn kẹwọn mo rò pé wọ́n wo the the print nígbà tó ní kọ́ fún wọn ní independent they should have looked at the fine print ìyẹn làwọn ṣe nísìnyí ìyẹn mo ṣe sọ pé a gbọ́dọ̀ ṣe mistake pé èèyàn kan lọ gbé eh, clause kankan wá fún wa nísìnyí tá a bá máa lọ ká lọ pure tá mọ̀ pa ìtì lọ ká ṣe rọra máa fà because what we got as independent was never an independent it was also another fraud What ti defraud wa ní 1914 amalgamation What tún wá fraud wa pẹ̀lú independent ọ̀nà fún wa nineteen sixty? and I'll give you two reasons we now know that that election was not real it was fake the British rigged the election in 1959 to favor the northern part of Nigeria. And wo we look pè the northern part of Nigeria? This takes me back now to the protectorate. Protectorate is British or Britain Empire. One protect our southern protect uh, southern part of Nigeria and the northern part against another country to fi wá gbàbẹ̀ mọ́ wọn lọ́wọ́ in 1914 for their own business selfish interest. Today, we are now talking about the unmaking of Nigeria because what happened is the make of Nigeria. How do we now unmake it back to what it used to be? Ìyẹn là ń fà báyìí nísìnyí. And àwọn tó jẹ́ tiwa-tiwa tó jẹ́ àwọn ọmọ Yorùbá tó jẹ́ politicians they don't want us to unmake Nigeria because the moment you unmake Nigeria your life and my life will be good. This is where we're gonna stop tonight. I will try and see if we can do more of these tomorrow. Um, if otherwise, like I said, this month, tá a máa fi it is just a review of what we have been doing and adding more to it. I wish I can go further, but I gotta stop it now so that we can all go to bed for those of us in London. Erikoju mi ti ń panápaná and I don't want to be saying something again that you know But like again, is a good is a good thing to talk about, and I think I will continue on this hopefully again, you know, tomorrow if not. The making of Nigeria. Was it in our favor or was it in the favor of the British Empire? Because Toba bá ṣe ọbẹ̀ èmi mọ̀ kó wà látàmáwá nísìn wọn lè ní kíyàwó mi kó jẹ́ ká tọ́jú ọ̀ràn méjì torí àná tó bá dé bíbá tí wàhálà tá a bá dẹ́dọ̀ mi ó gbọ́dọ̀ jẹun kò kò ní wá sínú ilé mi kò ó gbọ́dọ̀ ó máa ń jẹun kúrò ní. so that means I could sacrifice myself to say kàkà kémi jẹran méjì tí mo dẹ̀ mọ̀ pé ó ń bọ̀ máa jẹran ẹyọ kan so that tóun náà bá dé òun náà rẹ́ran kan jẹ. It is time now that we tell ourselves the truth. The making of Nigeria was very very faulty and it can never work. Àìjẹ́ ń sáré kan tí grandma sọ ìyàwó kan fọ́tò lógún jà mo kí gbogbo ẹni tẹ́ ń ṣe night shift wọ́n the banks are still doing it if you have a good credit automatically your account generates what you're entitled to borrow yes I ṣe gan yes if you have a good credit definitely but could I be to tell him? nígbà yẹn gan sef you know you, you you have a lot of access to things but it has become very very still yeah I know people still have access to things you know I mean family friends that are driving brand new cars mo ní family friend every year the man the man change the motor twenty twenty three ló ń lò tó bá ti di next year nísìn automatically ó kàn máa gbé mọ́tò yẹn lọ sí showroom padà ni wọ́n á dẹ̀ tún gbé mi fún because she has a good credit and she's doing very well again many of you at home um, when we go to places like I went last night you know I was looking at black businesses in UK a lot of things people are doing and many of you would love to do the same thing but kò sí opportunity yẹn kúnlẹ̀ bakers ìwọ ti bọ́ tó bá ti wọlé mo máa ń máa ń mọ̀ kó ti wọlé because I feel you all the time thanks so much my brother I appreciate the super chat and thanks for being there mo kí gbogbo alẹ́ nǹkan sí ẹ má bínú pé we should end it now yeah but very strict now since COVID ẹ oh, àní kò sówó nílùú ìmọ̀ọ́sẹ́ gbogbo ẹ ti dàrú bí ẹsẹ̀ tẹ́lọ̀ you know nígbà tí àwọn tó dé in the eighties in the nineties wọ́n sọ nínú event mo lọ lánàá ẹ̀ I've end the program now so I'm just doing my own normal thing before we go um, it was very difficult for the black people in this country I won't say it's as difficult as as it used to be nígbà táwọn mọ̀ sí wa dé in the 90s and it's because the laws on favour wa even though there also still problems then um, I don't know a lot of àwọn ọmọ they keep committing a lot of crime in this country I, I know it's not it's spiritual I know that um, mo wò kan Twitter lale kí n tó fifteen years old wọ́n ti sentence is? In life imprisonment torí ó pààyàn àwọn ọmọ dúdú àwọn ọmọ yẹn wọ́n ti rí ògùn àwọn ọ̀kan nú wọn I'm talking now from the astrology aspect of things now. You know, it's a, it's a very deep, you know, deep topic itself. But again, I, I'll probably just leave that. So, kọ́lọ́n wá pẹ̀lú àwọn Some of us are concerned. Ẹ wo gẹ́ ọ̀tọ̀pá ní Croydon yẹn ní a máa lọ bí two months nísìnyí. Later mo tẹ̀sẹ̀ ń gbọ́ pé òun gangan kọ́ ni boyfriend òun gangan kọ́ ni girlfriend ọmọ yẹn òun protect ọ̀rẹ́ ẹ̀ ni ni bọ̀bọ̀ yẹn stab ẹ̀ tó stab náà less than fifteen years old àwọn ọmọ dúdú tó ń para wọn nílùú yìí kò ń ṣojú lásán kò ń ṣojú lásán it's very deep ọmọ fifteen years old the sentence is life and they keep doing it again and again so you can tell that it's very deep so ẹni tó bá ń pray ẹ fi wọ́n sílẹ̀ kó máa pray o ẹ jẹ́ kó olúkálukú ní tó bá mọ̀ kó máa fi ṣe dáàbòbò sínú ilé ẹ̀ jésù ló mọ̀ ọ́ máa pè é abroad or easy but if you can make it down here abeg dey come àjọmọ̀sán wọlé ni <laughs> one thousand nine three bedroom flat àfi tó bá lọ gbé outside London nínú London one thousand nine hundred pounds for three bedroom flat every month ẹ mo lówó mọ́ǹtì kan kò sí nílùú yìí o but you also be able to live and have good time ní event wọn ní ìgbà táwọn tó dé ní 1945 títí dé 1950 dé 1960 púpọ̀ nínú wọn ò lè ra lé that is how the form cooperative woman yẹn wá ní wọ́n form cooperative Ma yẹn wá ní no pé àwa dúdú ti form cooperative láti generation ká tó dé lóye mo á hàn pé kí ló ń pè ní cooperative mo á náà kọ́ lówó àjọ tá a máa ń dá táwọn ìyá wa máa ń dá dáhùn pé tá bá lọ wo history àjọ tó ń dá yẹn at least èmi gbọ́njú mọ́ grandma tèmi because àwọn ọlọ́mọ ọ̀dọ̀ wọn lọ́mọ ń dájọ yẹn sí wọ́n ní book yẹn báyìí àwọn akọ ah mo rántí yamudalat ah àwọn náà fẹ́ràn tẹ wọ àwọn ọmọ yẹn wà gan nísìnyí wọ́n ti dàgbà díẹ̀ o ìyàwó ṣìfù máa mú wa nìyẹn gbà yẹn yamudalat àwọn ọmọ akọwọ yẹn wá ọṣẹ àwọn yẹn ṣì ń dájọ́ nílùú yìí mo kí àwọn Fatima Mustapha lamẹ́ríkà gan wọ́n ṣì ń dájọ́. àjọ was something that was used to build a lot of people fáwọn tí wọ́n ní means gan sẹ àwọn tó ní means gan wọ́n dà ní mọ́ṣáláṣí jímọ̀ ìnà àwọn tó mọ̀ wá gbàjọ and I hope they still doing it in Yoruba land even though it might not be as it used to be anymore because technology náà ti catch up so mo dúpẹ́ lọ gbogbo àti aláǹfààní àti ìgbọ̀n. Thank you so much for spending the evening with me. Uh, they will not enjoy the spending. They will enjoy electricity, good roads, and kidnap free. Lale, brother wakon kan ọ̀nà russian drive wọn mọ̀ bí driving wọn wọ́n ní family àwọn méjì wà lára àwọn kidnap ní family wọn méjì yeah ẹ̀gbọ́n mi Kúnlé Bakers yes so that is the way to save money o àjọ ni nígbà tó bá wọn kò máa dájọ́ ní fẹ́nìbọ̀dì lówó máa di owó ẹ̀ mú ni wọ́n kí la máa ṣe sí A lot of people use it to build house. A lot of people use it to you know, do weddings and different things. You know. Kódà àwọn àwọn nurse kan nílùú yìí wọ́n máa ń jájọ tó yẹ pé five hundred every month You ìmí three hundred You ìmí hundred pounds within themselves wọ́n lè jẹ mẹ́fà wọ́n máa rotate ẹ̀ sọ́tọ́ bá ti kó ní bulk yẹn báyìí owó yẹn á wá ní bulk wà kọ́ fi ṣe tó fẹ́ fi mi Victor Adébóyè ni few people are still doing it àwọn èèyàn sì ń ṣe nílé náà ìyá mi àdùkẹ́ ni I use àjọ to buy my house o oh, very helpful ṣẹgbọ́n you know so it's a system that we set up but um, àwọn òyìnbó ti feel pé àwọn làwọn ní gbogbo system because system tó jẹ́ pàwọ́ la ní wọ́n ti gbà kúrò lọ́wọ́ wa I hope our people will get the message is a very difficult task interfaith break yóò le gan but ọlọ́run ló ní ló ní àmì ẹ̀ lọ́wọ́ whichever religion we all believe in is a, is a big task because ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n ti wọ́n ti fẹ́ oríṣiríṣi nǹkan sínú ilẹ̀ yorùbá gan ọ̀fẹ́ ni ọba kan fi ẹrùfà jẹ agbọ́ba níyì nílẹ̀ yorùbá ẹ jẹ́ ká lọ sùn èèyàn wa ìlọ́lá ti mọ́ tán mo kí àwọn fún mi lọ́lá bello ẹ ṣe gan ni ẹni tí bàdá rúkọ ẹ má fi ṣe ìbínú gbogbo iná là nífẹ̀ẹ́ ẹ̀yin tèmi lórí Twitter space àtẹmọ̀ bí àwọn èèyàn wà ń bẹ èèyàn kan wà ń bẹ ah, àwọn èèyàn bíi mẹ́ta dẹ̀ wà ń bẹ adúpẹ́ àwọn ọmọ Yorùbá náà máa dúró bẹ́ẹ̀ àwọn Ìgbò nílé gbọ́ gbogbo tí mo sọ lálẹ́ ìjọ èdè Yorùbá mo fi sọ̀rọ̀ Thank you so much everyone my name is Olamide Koiki I am just doing my own little bit so that we can wake up quickly and I know it will take some time But we will crack that wall and Nigeria will fall. And the making that was wrong, we will rewrite the history. If Soviet Union was able to dissolve, I don't see Nigeria not dissolving. I'll talk about Soviet Union again tomorrow. Mo kí gbogbo alẹ́ nǹkan sí ọ. Comfort Ológunjà ní Shalom Koiki. Orin rẹ̀ la máa alaikum in Jesus name what God cannot do does not exist ẹ̀yin oríwòyà mo kí gbogbo yín o ó dàárọ̀ bye for now.